أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ونسلم الله سبحانه وتعالى الله بدي وفي أنه لقوة جزيني مصراتي من أستعين نهاية الله سبحانه وتعالى وصلى على نبوة محمد صلى الله عليه وسلم وفي ونهاية الله قلت الله رمضان أحب البلاد إلى الله مساجدها أحب البلاد إلى الله مساجدها النبي صلى الله عليه وسلم قل لي بدون أمان لك يزيد جتين اليوم قل لي أي قلنا من المشرات في أنواع من المشرات فيها شيء بارك الله سبحانه وتعالى بيع ينقى القرآن بيع ينهاجو ويا èèyàn dúró jókòó lọ lẹ́kọ̀ọ́ irú àwọn ẹni báyìí lẹ́nu àwọn tí wọ́n gbé ipò tó ga jù níwájú Allah subhanahu wa ta'ala èyí pàtó ẹni sọ lọ bá sọ ẹgbẹ́ tó bá dé irú àwọn ẹni báyìí ọmọ bá yóò sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ fún wọn àfájú mo ní mo ọmọ bó ní káwọn lẹ́ka kí wọ́n rọ kí ní káwọn ọgọ́sí ẹni tó mọ́ rahma ọmọ bá yóò fi ìkẹ́ rẹ̀ yóò fi yí wọn ká wọ́n dákàrà ọmọ lọ́wọ́ fi ìmọ̀lá ìdá dáadáa nínú àwọn tó máa wọ́n ṣe fún wọn ọmọ nìkan náà bó mọ sọ̀rọ̀ wọn fi ìmọ̀lá ìlà nígbà àdéhùn padà sí wípé ọ̀yìn dákàrà ní fi lọ́sí lọ́kàtú fi lọ́sí ọ̀yìn dákàrà ní fi mọ́láyé lọ́kàtú fi mọ́láyé kọ́lù sọ́tọ́ bá kan tó bá rántí Allah subhanahu wa ta'ala ló nìkan ọlọ́ba subhanahu wa ta'ala yóò sọ̀rọ̀ kan tó bá rántí Allah subhanahu wa ta'ala láàrin agbó ọlọ́ba yóò sọ̀rọ̀ fún àwọn mọ̀láyé tàbí ẹ̀wọ́ adùn sọ̀rọ̀ ẹ̀rú dáadáa ẹ̀bùsùn tó lẹ́sàn yìí téèyàn bá sí níbi tí wọ́n ti rántí ọlọ́run ọba téèyàn bá wà ní shoprite àbẹ́yẹn wà ní mọ́lẹ́sùn common ní Ìbàdàn fúdùkù àtàmọ́tà máa ń lọ láti gbafẹ́ kékeré ṣe haram téèyàn bá ṣe nǹkan haram bẹ́ẹ̀ ẹni yẹn ò lè ní ládàá ẹni tó wà ní mọ́ṣáláṣí ọlọ́run tó kẹ́kọ̀ọ́ tẹ́bílẹ̀ máa ń ṣe máa ń sọ wípé ìbára tó ńlá tó tóbi jù téèyàn máa ń ṣe òun náà ní tọ́lá ìbára tó tóbi tó lóore tó kéèyàn lè fi súnmọ́ Allah subhanahu wa ta'ala wọn ni kéèyàn máa wáyé kéèyàn máa wáyé mẹ́sàn nítorí pé gbogbo ìjọsìn pátá la máa rí àwọn ẹ̀sán tó máa bá máa fi síbẹ̀ àmọ́ èyí tó máa wá fi síbi kéèyàn wáyé mẹ́ ó fẹ́ẹ́ pọ̀ ju èyí tó máa fi sí àwọn ìjọsìn ó ní ẹni tó wáyé mọ̀ tó bá jáde ní àlàáfíà àti tí mo lórí ya àwọn màláyíkà ẹ̀rọ sọ́tẹ̀ máa lọ kí wọn sọ́tò zuhur àwọn sọ́tò asr àwọn al-maghrib ṣé hadith kan wà tó bọ̀ sẹ́múlẹ̀ pé orí ya màláyíkà lè wọ́n lè máa yí kẹsì bọ́tí ìmọ̀ wá ìmọ̀ lọ ẹ̀fẹ́ lọ pẹ́pẹ́ sí ìyẹn lọ dáwọ́rọ̀ ìyẹn lọ sí hankọ́ ìyẹn fẹ́ lọ gbà kí alùsọ̀lọ́ àtàwọn gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala dá àtàlẹ́ fún ìfẹ́ bàá tí èdè rí ẹja sínú odò ìmọ̀ ṣàdúrà ìmọ̀ ṣàdúrà fún tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ mọ̀ yọ lákàrà yìí pé ogun náà pẹ̀lú nǹkan tó ń wáyé nǹkan tí yóò sọ tí yóò láyé kò níbi òkùnkùn ọ̀kẹ́ ìmọ̀lá àdúnyà mọ̀lọ́ọ̀n ọmọlọ́ọ̀n lọ sọ̀rọ̀ nígbà tó bá rí ayé wọn ti pépè fáyé yìí àti gbogbo nǹkan tí ń bẹ nínú ayé nínú kàkàrà bí wàá yọ kúrò fún ní pé ègún tó bẹ lórí ayé tó ní bá òun náà ní ìrántí ọlọ́run ọba àti nǹkan tó bẹ̀rẹ̀ níbo mẹ́rin àti ìlà áàlì náà àfẹ́tẹ́jẹ́ mímọ́ ọmọ tá a lè mọ́ abẹ́ tó náà gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ tó mọ̀ sí àwọn eléyìí Allah subhanahu wa ta'ala ló yọ wọ́n kúrò nínú ewu àti ègún lẹ́sẹ̀ mẹ́rin ayé àjẹgbẹ̀rẹ̀ nínú nǹkan tó yẹ ká máa dúpẹ́ mọ́ Allah subhanahu wa ta'ala fún ó dáni wà tó ọmọ bí fún wa náà fà ní pé à ń jókòó mọ̀ kò sí nǹkan tó yẹ kó máa tẹ́wà lọ́rùn kó máa dùnmọ́ wọn lójú báyìí kó sì fọ́dún ilá yẹn lọ́rọ̀ àmà fi hí fàbí dáàlì ká fọ́dún yẹ kọ̀ọ̀kọ̀ wọ́n kọ́ yẹn lọ́wọ́ yìí. Allah subhanahu wa ta'ala ní ìké ọlọ́run ọba àánú ọlọ́run ọba ìmọ̀nà tọ́lọ́run ọba ṣe fún wa ìyẹn ló yẹ jẹ́ nǹkan tí yóò máa dùn mọ́ wa lójú tí wọ́n máa dùn sí dùn àti ah, dúpẹ́ bọ́lọ̀ kò ìyẹn ló yẹ kó jẹ́ nǹkan dùnú fún ọjọ́ ó jù kó jẹ́ nǹkan dùnú fún ọjọ́ gbogbo nǹkan tó ń jẹ́ orí ayé lọ ilé ìgbẹ́ pé nínú àwọn àtọ́yà táwọn mímọ̀ sọ̀kalẹ̀ fún tọ́lẹ̀ bẹ̀rẹ̀ tó wà ní ẹ̀sìn òun náà ní wípé kó nǹkan ṣe pé ìdí mò ń ṣe ló tàn ìdí mò ń ṣe ìgbà tí mò ń wà kí ó mò ń ká ẹ̀ tí mo tì ó dáa ju gbogbo nǹkan láwọn ọ̀rọ̀ ṣe lọ kí ni ẹ̀yọ́ láti máa tẹ̀síwájú. bàtà báwo pé ah, ah, kí ló máa ká kí ló lẹ́nu àwọn akásá kàbí ẹ̀ láti kàbí ẹ̀ fún ẹ̀fẹ́ lọ kọ́kẹ́ kàbí àwọn ọmọ wa kàbí. ní ìfilẹ̀ kí rẹ̀ àfẹ́fẹ́ tó ẹni tó ṣe jámù láàrin ó halal ó tún pa kí wọn á máa ṣàlù látà lọ́rùn àlá eléyìí ń dà bàtà ní àwọn ọmọ ìfilẹ̀ kí rẹ̀ ń pa kí ó sì ń fún àwọn ọwọ́ àgbẹ̀ torípé ẹni tó sọ̀rọ̀ yìí abẹ́ni tó wọ́n ti gbé lọ́gbà ẹgbẹ́ wa ní kílà ẹ̀ṣọ́ ọ̀nà kò ní ilé sọ pé mò ń kí lọ. torípé kò rí iye tó ń ṣe yẹn lọ́dún ìgbà tó dà bàtà kò ní ìgbà tó ń ṣe yẹn bẹ́ẹ̀ àfa mi ìgbà pọ̀mọ́ iṣẹ́ kí ni wọ́n ṣe kí ni wọ́n fi kí tó ní ìgbà tó bí tó ń ṣe yìí inú dáa jù ní gbogbo ayé nígbà tí wọ́n parí ṣe pé nígbà àwọn tí wọ́n yọ kúrò nínú orí bú yẹn ìgbàlẹ̀ ìsáadá نفي خسر إلا من إلا الذين آمنوا فقال العلماء رحمه الله الذين آمنوا هم العلماء وعملوا الصالحات الذين يعملون بما عندهم من العلم وتواصوا بالحق إنه وجد يدعون الناس إليه وتواصوا بالصبر يصبرون على ماذا؟ على العدم كتير محمد عبد الله صلى الله عليه وسلم نقاط الفصول ابن كمالي لا بد أن تكبره إذن العلم وماذا والعمل به وماذا والدعوة إليه وماذا أصل العذاب ودليل قوله ماذا والعصر إن الإنسان لفي خطر أتى بهذه الصورة إذا نرى وطلع بلع من يريبه طلع بلع من يرفض هو في الدين ده لا لا وطلع من بدل لهم إما يلي هو عزو قوتين وعلى رجالة كتباش وبدأت àwọn tàbí tọ́lábàtọ̀ ẹ̀mí tààkẹ́kọ̀ọ́ mẹ́rin ẹ mẹ́jẹ̀ bó ti wà lójú ipe akẹ́kọ̀ọ́ mọ̀ ní wa orí ilé jẹ́mọ́ wa ẹlẹ́kẹ̀ẹ́ nínú àwọn sálà ó ní àrẹ ìwọ̀n rahmatullah ó ní làwọn arọ́fà ní olóò mà lẹ́jìdé fìlìkùtù lọ́ṣàrá kùnà sábà àwọn olówó àwọn ọlọ́lá àwọn tí wọ́n jẹ́ ní pàtàkì láwùjọ káńtà bá mọ oríire tá a mọ ṣàrá pàpà nínú bá ṣe ń kàkiri àbá ṣe ń kàkiri ni ó ní wọn bá fi dúkìá wọn lẹ wọn bá bọ̀ wá létò tó bá báwọn sálà fún rahmatullah àti àánú kì látọ̀dọ̀ ọlọ́run ọba àwọn bí ọlọ́run subhanahu wa ta'ala nínú àwọn akẹ́kọ̀ọ́ mẹ́sìn ọlọ́run jẹ́ káwà nínú wọn èyí ló máa tó jẹ́ pé àwọn tí wọ́n bá gbéṣẹ́ yẹn dání àwọn tẹ́ ká mọ ṣàbọ̀ àmọ́ ni àwọn tẹ́ ká mọ ìwọ́lọ́gbọ̀ ẹ̀mí wọn torí pé àwọn èèyàn kan iná ni wọ́n gbéṣẹ́ abúrú dání àdébí alaihi wa sallam ó ní la yazalu Allahu azza wa jalla yẹ́n tó sóbi àdàbí wọn ìgbàlùkọ́ ọ̀gbọ́n náà ọba kò ní yẹ kò ní gbò tí ó fi sínú ẹ̀sìn wa yìí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ igi àlọ́yè ọlọ́wọ́ yóò ṣe wọ́n ní igi àlọ́yè bó ní aṣọ àbùjá lọ́wọ́ alámi yẹsẹ̀ àbílò ń fi tọ́ àbí ìlọ́dà àbùjá ọlọ́wọ́ yóò máa lo àwọn eléyìí òní yóò máa lo wọn lórí ìtẹ̀lé lọ́wọ́ ọba hafidhahullahu ta'ala wa ra'ah tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àbí alágbàtẹ́ o dárọ̀ tí a wà nínú èyí àbẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá a ṣe bẹ́ẹ̀ fún wọn ẹ̀rí pé eléyìí iṣẹ́ àwọn àmọ́lẹ́ ọlọ́run alayhi salatu wa salam òun náà ni bàtùrù ẹ̀lì kí ẹ lọ fọ́ ìmọ̀ká kí ẹ lọ fọ́ ìmọ̀ká ẹ̀rí pé ìdí wọ́n ṣe ọ̀rí kò tọ́ ọ̀nà kan nínú ọ̀nà tá a fi lè gbà fọ́ ìmọ̀ká ìmọ̀ yóò dẹ̀ mọ ìyàwó yẹn kúrò nínú àìmọ̀kan ìmà yóò yọ àwọn èèyàn kúrò níko níbi kúrò níbi àlùbíbà àdádálẹ̀ nítorí gbogbo àtàwọn ìbá fi ń lémà ní wọ́n bá jìnà sí kìrìsì bíbà wọ́n jẹ́ pé ìmọ̀ súnà wọ́n bá ti mọ ìmọ̀ súnà wọ́n bá jẹ́ bíbà wọ́n bá ti mọ ìmọ̀ súnà tí wọ́n ń lékún nínú súnà bí ọ̀fun bíbà wọn ọ̀pọ̀lọpọ̀ wọn adágbé nínú kata fún wọn fọ́ súnà ẹ̀dá onílẹ̀kìnnì pásítọ̀rẹ̀ kí ẹ máa fọ́ ìmọ̀ ìgbọ́n ṣe ń fọ́ ìmọ̀ yẹn àwọn èèyàn máa gbọ́ àgbọ́yé sí wọ́n ti máa jìnà sí kò lóbi súnà wọ́n máa jìnà kò lóbi bíbà نفع المد بس يبقى الجاهل داء قاتل وشفاؤه أمران في ترتيب يتفقان علم وفي بعض الروايات وحي من القرآن أو من السنة وطبيب ذاك العالم الرباني ابن قيم ابن رحمه الله عليه يعني الجهل أي مكته داء قاتل أي كان على كل قائل طبعا على إمام من له أي وشفاؤه كوان وصارع أمران قلنا أن في الترتيب يتفقان بدأي ودوا نقو كلام بدأي بدوا رب الله سبحانه وتعالى هنا علم من الكتاب أو من سنة علم من الكتاب أو من سنة ففي بعض وحي من الكتاب أو من سنة لأن القرآن والسنة وحي من الله عز وجل وطبيب ذاك العالم الرباني وطبيب ذاك العالم الرباني ابن طيب رحمه الله ابن طيب رحمه الله تعالى قل انت يوم يقول يعني ما كانت من طيب قلنا علم من الكتاب او من السنه قلنا لي اما ورد من القران اما ورد من السنه نبوه محمد صلى الله عليه وسلم قبل سمونه قلنا لا يكون عن الكتاب èèyàn kí wá dáná pàtàkì bó dáká láàrin àmọ̀tá ó ní ẹni tí ó wà á láàrin ẹni tí ó fìkìní yẹn mẹ́rin tí kò fi ní kọjá ẹnu àlà tí ó fi gbà ní dédé tí ó fi bọ́ sásìkò ìwòsàn sáláì mẹ́ta ẹnu ọ̀nà onímọ̀ wípé onímọ̀ ni ó máa bu fún ní ìwọ̀nba ìwọ̀nba ìwọ̀nba tí ó fi máa bá gbogbo ọpọlọ rẹ̀ ليه نبدأ يا خطيب انقطعت من الجاي ما تخرجين هوجه قلنا لك انه بسط العلم كلام هو بسط العلم اما صلى الله اذا وسلم كما ركوب يا سلام الله ما هي نقول نقول ما هي نقول نقول يعني هي لا بسعبة يعني سنة وكل من الكاري يزم الطابع العلم عبد الله سبحانه وتعالى وشرع ابن الشيخ وتوفيق ابو ايمن طبعا سوني فنادم ليس مقراني لا طبعا دقيقوني على سكالورين ọlọ́ba fi àyè gbà wọ́n ọ̀dọ̀ kìí ṣe ní mizan hasanatu olúkúlùkù wa náà ilé tí a tó wá bá wọn lọ́pọ̀ nínú dáadáa láti ọlọ́ subhanahu wa ta'ala ó fi ṣe ní mizan hasanatu wa ní rahmatu wa rahmatu wa rahmatu. táyì mọ́tò tí a fẹ́ ṣàlàyé منظومة في العقيدة والمنهج أو نقول منظومة منهج الحق للإمام العلامة المفسر أبو عبد الله عبد الرحمن بن ناصر السعدي عليه رحمة الله منظومة nínú àwọn gẹ́gẹ́ ṣe sọlọ́wọ́ bẹ̀rẹ̀ nínú àwọn mẹ́sìlú àbí nínú àwọn mùsùlùmí tó yẹ pé akẹ́kọ̀ọ́ ọmọ tó jẹ́ onísúnnà kò fẹ́ ẹ lè rọrọ̀ kó mbẹ̀ ìmọ̀ sí ìmọ̀ fọwọ́ rẹ̀ dára tó wà ń bẹ̀ nínú àwọn àǹfààní ونرى نبيك شيء فورا ولله الحمد وقد لقى الله سبحانه وتعالى على من بعده فأما بنعمة ربك فحديث فهذا الكتاب المبارك أو فهذا المثل المبارك فلو أن الله سبحانه وتعالى أخذناه وقرأناه على يد سماحة الشيخ الوالي دكتور لقمان إدريس شيخوني أفضل الله تعالى ورعاه ولقد أخذ شيخنا جزاه الله عنا خيرا الإجازة على هذا المدد على يد الشيخ عبد المحسن الزامل في المملكة العربية السعودية ولله الحمد لنا الإجازة عليها يعني تابعة إجازة شيخنا جزاه الله خيرا وكتب الله الأجر والقبول روح نتابع منظومة يجب أوكي كنت لك خيامة يبقى فاهم تموني ìdí mo sọrọ pé tíra yìí nínú mọ́nájà wọn sára mi sára mi ò lówó ismail mi lẹ́dà ní sára kéèyàn máa wá àsopọ̀ ẹ̀kọ́ tó yẹn ń kọ́ kó ṣe é ní àpèjì inú ṣe ṣe àwọn sára mi al-isnadu min ad mi náà dì لولا lọ́wọ́ لقال من شاء ما شاء ẹ̀kọ́ tó ń kà yìí nítorí fẹ́ sọ àwọn èèyàn ńgbọ́ló ti kọ́ ààrẹ ìsìn wa ńgbọ́ló ti gbà ààrẹ ìsìn wa ẹni tó sọ hadith àmọ́ sọ hadith á yìí pé hadith yìí o àbúrò àló sọ abẹ́ẹ̀kọ́ hadith yìí o ìrúnà ló sọ ẹ̀ẹ́ kìíní kan náà gbọ́ lẹ́nu gbá sọ àwọn wọ́n mọ̀ wá sọ pé nínú ìṣẹ́jú àwọn sálà nínú ìṣẹ́jú àwọn tó ti lọ nínú àwọn ẹni rẹ̀ ni pé wọ́n máa ń wá olówó ìsìláàjì ọmọ pé tí sọ àbí tí gbà àbí tí kà pé àwọn náà ti kà á àwọn tó yẹ pé tún a wọn kì mọ́ wípé nínú Islam ọlọ́run fa amma bi ni'mati rabbika fahadith lábẹ́ pé èyàn fẹ̀mí mórí hàn lábẹ́ wípé èyàn tẹ̀lé ọ̀rọ̀ náà bọ́lá sọ wípé àwọn ìkẹ́ tọ́lọ̀ bá ṣe fún sọjá bì nínú ọ̀rọ̀ tí ẹ̀mọ́n gbà dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala iná ni àtàhádùf bí ní àmàtìlá èyàn sọ tọ́lọ̀ bá ṣe fún ẹ̀rọ ah, ọlọ́ṣẹ́ báyìí fún so nínú dára tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tó fọwọ́ ṣe kò ń gẹ́ òun náà ni pé tíra àtàfẹ́ ṣàlàyé fún yìí àwa náà kì í ṣe pa kásẹ́rì ò lápẹ́ ajókòó kọ́ lọ́dọ̀ àwọn àfa tó ti yé sí alhamdulillah àwọn olùkọ́ wa tí ọlọ́run bá mímú sábà gbogbo wọn kọ́ wa ní tíra náà àwọn náà ni fadilatu sheikh dr lukman idris shekoni hafidhullahu ta'ala wa rahmah àwọn náà dẹ̀ kọ́ láti ìkànnì ọ̀dọ̀ kan náà àwọn afọ àwọn àgbà nílùú saudi أقوم هنا فضيلة الشيخ عبد المحسن الزعمل عبد المحفل الزعمل حفظه الله تعالى معه أعشق هو دكتور الوالد وضع إجازة لوري منظومة أنا أزيد بلدة يا رب دور يلا بقى هنا بلدة يا رب كنو هذا الشيخ عبد المحسن الزعمل طبعا بقى بقى نسألني الإنسان بعد ذا وكتب الله له بالعجل والقبول إليه aṣọ yẹn kìí ṣe fún kàtà mi omi ń bá bí àtàhádó lè ní àmàṣọlá àti pé yóò ń táwọn sọlá fún mọ́ṣojú kòkòrò ó ní kó jẹ́ pé ìmọ̀ wọn yóò ní okùn méjì ìwáṣọ mi pé wáṣọ pé abẹ́sẹ̀ wà lókun nìkan ní pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n á fi kágbára bá ká bọ́ nínú sílẹ̀ kàkà ṣẹ́rífò kíkẹ́ pọ̀lọ́dọ̀ àwọn mímọ̀ pàápàá jùlọ àwọn mùsùlùmí táwọn àṣàtì ìfúnwọ́yà láàyè kéèyàn gbà látọ̀dọ̀ àwọn àfa bárọ́kà pọ̀ ń bẹ̀ ju kéèyàn sọ pé èèyàn fẹ́ pàṣẹrọ ọmọ rẹ̀ lọ. nínú àwọn bárọ́kà tó ń bẹ́ òun náà ni wípé àìmọye tó bá ń ka ṣẹ́rù ṣẹ́rù tó ń ka ṣẹ́rù ni àlàyé tá a fà kẹ́bi sàlàyé tí a kékeré tó fẹ́ oní ṣáàrù àfa tó kọtara sọ ẹ nìkan náà ló mọ̀ gbogbo ìwọ tọ́lùbù lẹ́nu lọ tí a kìsọ ìṣẹ́nu kan lóṣogí ni ló sí. so jáwọ́ nǹkan tí a bá fi kàdúrà ìṣòro ábìlì mẹ́wàá pẹ̀lú ọ̀rọ̀ táwọn ọ̀gbọ́n náà àfa àwọn pẹ̀lú àwọn síbúrọ̀ míì ìní yóò di ẹ̀kọ́ tó mọ̀ wá dé ilé ìjẹ́ ká mọ̀ ìgbà àwọn àwọn fífi ọlọ́jọ́ kùrẹ́ pé kéèyàn máa lọ sọ́dọ̀ àwọn mímọ̀ láti lọ máa ka àwọn mùtò nìyẹn ó wà àwọn ó dáa púpọ̀ ju pé èèyàn fẹ́ ka ṣẹ́rù kan yẹn tí ẹ̀ bá ti wá kàdọ́dọ̀ àwọn àfa kéèyàn wá ṣe kí ni o kéèyàn náà wá tẹ̀ ní àtọ́júbọ̀ ṣòro hàn sọ̀rí kù tí ó dáa jù ní ẹ̀fọ́ mẹ́fẹ́ tó ní ẹ̀ lẹ́yìn pàtó ti kàwé tó lọ́tọ̀ wọn náà wà wáṣọ ni wọ́n á lè wáṣọ òbí ọba wáṣọ ní twenty mo ti kà lórí wẹ̀rẹ̀ lórí ìjọ ti kàyẹ bó ṣe ń kàyẹ ó tún náà nígbà tó kàṣọ òyìnbó ọdẹ àwọn kàmẹ́jì sáré wò sọ tí òṣèlú nǹkan tó àfa sọ fún àfẹ́kọ́ adẹ́kọ́ ó dà wọ́n nǹkan tí àfa sọ kó ló kọ́ sọ tí kò sínú kí ni ó ṣàrò òkúta tọ́lẹ̀ rúkọ Allah subhanahu wa ta'ala ìmọ̀ ìmọ̀ ń ṣe fásitì rẹ̀ fẹ́ tó bá wù عند الله سبحانه وتعالى يسعنا في الصحيح ولما قد يبكي قوله هو ولما قد جعلنا صلاة اعتمادا وإسنادا على ما أخذنا عند شيخنا عما نفسك الله قوله عما منع كثير عقب وقضع عفاوة أسمى سعوه دفات كتيك لتعنا بالي تعرف شيء طبعا منظومة منهج الحق طبعا قلنا منظومة منظومة ẹgbẹ́ àwọn nígbà tó ń kọtira àwọn méjìlá wọn bá kọtira ó nọ́sọ̀rọ̀n àwọn nọ́bùmẹ́ nọ́sọ̀rọ̀n onípẹ́tí ọba kọtira kẹ́kọ̀ọ́ bí ọ̀rọ̀ lápòjú ìrìnlẹ̀ bá wo tó ń bẹ níwájú mi ẹgbẹ́ tó bá wo yìí bí wọ́n ṣe kọ́ fún òkọ́ ní kọ́ àbí níkọ̀ kí níkọ̀ orin inú mo gbàdúrà pẹ̀lú kọrin ni pé ní àwọn òǹdè tó dé lọ́dọ̀ àwọn onímọ̀ àlàárúgbò ọ̀lọ́pàá ìyẹn náà pè ní kí ni o nàzùmù ah, ni a kì í yẹn ni o àwọn kọ́ ilé pé kọ́ ah, ẹ̀lẹ́mí di nọ́tùmù ká lè sọ di nǹkan tí yóò wà mọ̀ gómà tó di pé yóò wà níwà orin yóò tó wà pé ẹ lápẹ̀lú ìdíjà wà àlàdùnmíyà àrọ́sùn mọ̀tàlá àdùnmíyà sẹ̀kọ́ àdùnmíyà kọ́mọ́ lè ká àmọ́ ní kíni sí nọ́tùmù nàbí nọ́tùmù nọ́tùmù bára bá wọn. pọ̀tà àti nínú àwọn ọmọ kíni o tẹ́tí nọ́tùmù rẹ̀ wọ́n sọ pé mọ̀ gómà tó gbàdá àlàdùnmíyà kí ló dé táwọn afáàdé ṣe nọ́tùmù fẹ́ àpọ̀lọpọ̀ àwọn tíra mi àti mẹ́rin ní wọn ìtọ́kọ́ ní nátù ìtọ́kọ́ wọn nátù náà àmì ìtún dé ṣe kí wọn tó ṣe ní nátù. àwọn onímọ̀ ọ̀rọ̀ mọ̀ lọ́wọ́ jàára wọ́n ní sẹ́ẹ̀rí ọ̀rọ̀ mọ̀ndúmà títírà kí wọ́n mú wá ní orin wọ́n ní ju ilẹ̀ mọ̀ndúmà lè dọ́bùtòlẹ̀ òlù. a àti láti lè bá àṣẹ yíhá nírọ̀rùn jẹba tábàbẹ́ nátúrò àti nádùmọ̀ èwo ló bẹ̀rẹ̀ rọrùn nǹkan kó sọ tiẹ̀ ní òṣèlú ẹlòmí ọlọ́run fún lẹ́gbọ̀n ká sọ pé nísìn afẹ́ hátìrà ìṣàkótìrà àtàmúrà ní ìmọ̀gbọ́n àwọn akọ̀rọ̀ àti ìlàhàkì ìṣẹ́ pé nádùmọ̀ dàbí àti èyí tó àwọn ọdún mi tí mo ṣe lẹ́fẹ̀ èwo ló súnmọ́ pé tètè hajù ẹ̀dá ẹ̀yìn hajù náà solúsè nínú pé káfẹ́bẹ̀ àwọn tàwọn ṣe tàjírí máa ní pépè o àjàràdìmíyà afúntọ́lébò kan afẹ́nìkan ní nọ́túrò rẹ̀ afẹ́nìkan ní nọ́túmọ̀ rẹ̀ àwọn ìpín lẹ́yìn ọ̀sẹ̀ kẹta àwátà in tó súnmọ́ jù wọ́lá àlẹ́ o ní pé onínọ́túmọ̀ yẹn ó ṣe é ṣe àǹkúrẹ́ pé tọ́lébì ta fún ní nọ́túrò yẹn ọlọ́ba fún ní bọ̀tọ̀ ó ṣe pé ní nọ́túmọ̀ yẹn kó ṣe kí ni o ó rí nǹkan yẹn kà àwọn akọ́ wọ́n máa ń sọ tíra àti mọ́dì mọ̀gbọ́mà tàbí kí wọ́n wulẹ̀ kọ́pì àfìlì mọ̀gbọ́mà lìmọ́dá lè dọ́bìtì olùwò kọ̀mọ́dá wọ́n ti sẹ́lẹ̀ fẹ̀. wọ́n máa ń kọ tíra nípa orin kó lè bá a dé ìmọ̀ mọ́lẹ̀ kó sì bá a rọrùn fún wa ní àti ha. eléyìí dẹ̀ rèé ìṣesí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ rahmanulah ta'ala ìṣesí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ pẹ̀lú kí wọ́n kọ nǹkan ní ìkọ̀ orin. ẹ̀rí pé sheikh abdulrahman akoyede táwọn sọ tẹ́lá yìí rahmanullah ta'ala nínú àwọn tí wọ́n sàǹfààní tó pọ̀jù nínú ọmọ wọn orin àti mẹ́rin ìdọ̀kọ́ yìí rahmanullah ta'ala sẹ́bà bí sheikh abdulrahman ni pé àwọn afáwo ni ọlọ́run bá lo ìfẹ́ wọn fún yín púpọ̀ tẹ́sí ìdí dáadáa báyìí sheikh mọ̀tẹ́rì rahmanullah ọ̀nà ìdọ̀kọ́ yìí ó tilẹ̀ jẹ́ pé kété fún wọn bá wọn láyé o bọ̀ nínú iṣẹ́ ní wọ́n kà tí wọ́n tọ́lọ́wọ́n bá fi ṣe wọ́n dáadáa àpò sí àwọn akẹ́kọ̀ọ́lọ́dà afá akẹ́kọ̀ọ́lọ́dà afá akẹ́kọ̀ọ́lọ́dà afá òun náà ní sọ́dọ̀ ṣe kùnìtẹ́gbà ṣe ṣe ìmọ̀lẹ́kọ̀ọ́lù àlẹ́ ìmọ̀ràn fún ọ̀tún ابن القيم رحمه الله تعالى بدل له ولا كان لسه دول يقول يقولوا مصلى ولا كان الجهل داء قاتل وشقاق بدا سبب مو ما شباب عارف ما قالوا لبيان الجواز لبيان الجواز عارف صراحه بتاع ايه ما مروع انا ضد النصر ضد النظم طبعا هو اللي اللي مو عارف نصر ṣe ní sí so sẹ́ni kaba kọ́rọ̀ bá jẹ́ nádùn sẹ́ni kaba ọ̀gbìn ọ̀rọ̀ yìí mo ti jẹ́ nádùn lákòójú ní bẹ̀rẹ̀ فيا سائلا عن منهج الحق يبتدي سلوك طريق القوم حقا يسعد تأمل هداك الله ما قد ندمته تأمل من كان من قد كان من الحق يفسد تنك على بعض تبني ذلك في مبوغ ذلك مكابترا ثم ما تدعو أدعو شيء مزجو ده دعو لا هي كلاري أنت واعي بس نفسي مونكيني وعن فيا إلى عن منهج الحق يبتغي سلوك طريق القوم حقا ويسعد أقعد نظمة in tó ṣeun kí n dájọ́ rẹ̀. nítorí pé a sọ fún mọ̀ngúmà nígbà rẹ̀ mọ̀ngúmà tí mọ̀ngúmà o náà orin onye wọ́n ní eléyìí náà amúrún làbá àtàbí amúrún làbá àtàbí. àlámàrí tí kò sí àbúrò pàápàá jùlọ tó bá jẹ́ pé ó jẹ́ ó ta alákọ̀ọ́lẹ̀ aṣọ́kọ̀ rẹ̀ níyà pàápàá jùlọ tó bá jẹ́ pé ó ní ṣe pẹ̀lú pé akẹ́kọ̀ọ́ ọ̀nà yẹn ni ó gbà rí ìmọ̀ yẹn há ọ̀nà yẹn ni ó gbà rí ìmọ̀ yẹn mú wá padà ilé òsì nǹkan tó burú mẹ́. ẹ̀yẹ́ wàá bẹ̀rẹ̀ pé bọ́t tẹ́bi mùsùlùmí láti dé ní súnà ta'ala jàlá náà wà àwọn nǹkan wo ńlá lè fi ṣẹ̀rí pé àwọn kata àbùkátà sílẹ̀ nìkan mọ̀ ẹ̀rọ bí ẹ̀dẹ́ sùhánà lọ kílẹ̀ ṣe ẹ̀ kàmọ̀ gúnmọ̀ nínú masjid ṣàkàlẹ̀ bí ẹ̀dẹ́ ìwọ̀n láyé ṣe ẹ̀ ń kàmọ̀ gúnmọ̀ nínú masjid àhán kí bẹ́ẹ̀ mọ́sáàsì <laughs> ṣàgbé bí onísùn náà torí pé láyà nígbà Muhammad sallallahu alaihi wa sallam a rí àwọn àfijọ́ irú nǹkan yìí a rí àwọn àfijọ́ rẹ̀ mákàmú ọ̀rọ̀ kan sí méjì ní àsìkò nínú àwọn ẹ̀rí ó ṣàfihàn rẹ̀ pé láyà sallallahu alaihi wa sallam àwọn nǹkan yìí àmọ́ ṣe kí ni àmọ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ àwọn sọ̀hábà àdúgbò àríyí ó ń bẹ nínú wọ́n sọ ní sọ orin tí wọ́n dẹ̀ kàbẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dẹ̀ ṣe kí ni o wọ́n dẹ̀ ṣe kàbẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a mọ́ ń bá ti wá náà dáadáa tá a mọ́ sábà sọ Allahumma la aisha illa aisha al-akhirah àbí fansur al-ansar wal ọ̀rọ̀ yìí àdìsí àdìsí ẹ̀mẹ́nu sọ Bukhari fi kitab al-adab بأن ابن صحيح مسلم في كتاب الجهاد عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك شايف قد متفق على أبوه أمقفين سيسمد وحدينا كاتب على إسناد من الدين أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم قلنا الذي كان ينقل اللبن مع القوم في بناء المسجد النبي لما ينقل اللبن ينقل اللبن لما ينقل pẹ̀lú àwọn pẹ̀lú àwọn gbé bíríkì nígbà tí wọ́n kọ́ mọ́ṣáláṣí ó ní wàhùn yẹ̀tẹ̀dìzù ẹ̀rọ̀wò kọ́ọ̀lẹ̀ ibn al-asir ó ní wọ́n dẹ̀ ń ṣe rọ́jẹ́zù ẹ̀rọ̀wò kọ́ ibn al-asir bin nihaya bàbá fẹ́ sọ̀rọ̀ ó ní báharun ó fẹ́ sọ̀rọ̀ ìjọba ń bá ẹ̀sìn pẹ̀lú ọmọ ìtẹ̀dìzù ó ní báharun min buhuri shi'ri ma'ruf ó ní rọ́jẹ́zù yẹn àbámọ́ inú orin tàwọn nínú àwọn root ó ní ọdún sùn yẹn ní àbáàrí báàrí kan nígbà tí wọ́n sọ báàrù tọ̀wíìn àwọn báàrù orin àwọn òṣùwọ̀n tí fi máa ń wọn orin tó fi máa ń gbàgbà wá ó ní ní tó bá ni ọ̀run tẹ́tẹ̀jùsù ó ní sùnmọ́ rẹ̀ ní wípé ó ní àrọ́jà báàrù mi ó lè kẹ ìran kan nínú ra àwọn ìtẹ́mọ́ fi mú wa ni ó ní wọ́n tó sáàmì ọkọ̀ sọ́yìn àwọn jíìs ó ní fọwọ́ ka ayé àti sájà ilẹ̀ anáwó fi wáàzù ṣe ó nínú òrìwọ́n tó wá rọ̀ oníwà yẹkù lónìí ó wá ṣẹlẹ̀ mú ṣẹpẹ́ ti súwọ́ rọ̀ wà mọ̀ tẹ̀lé sọ́rọ̀ kí ni wọ́n máa ń sọ tọ́mọ ń kàlọ́ jáde òun kọ́ lu Allahumma la

àwọn mọ̀hájòrè ọlọ́mọ adìkún ọlọ́mọ wọn gbọ́dọ̀ yẹn tí ọ̀rọ̀ tí ò bá mẹ́mẹ́ bá ọ̀rọ̀ yẹn ti dùá abẹ́kọ́ àdúrà bẹ́ẹ̀ bákan náà fi tẹ̀sídìí yẹn ní ṣe ní láti pé pé sẹ́ni wọ́n ń ṣe sẹ́kùn lè rẹ̀ ẹ̀rẹ́ tó bá máa ń ṣiṣẹ́ agbára bí àwọn dókìlà àtàwọn tó wọ́n wọ́n ẹnu ìfẹ́ dúró fún ọ̀fẹ́ sọ̀rọ̀ ni. ìkàtó fún ọmọ sọ̀rọ̀ aburú tó mọ̀ sọ̀rọ̀ bàjẹ́ wọ́n sọ̀rọ̀ aláhùn mẹ́lá àìsàn ilẹ̀ àìsàn àkúrọ̀ wọ́n sọ̀rọ̀ àǹsọ́ọ̀ pẹ̀lú mọ̀hájọ́rọ̀. láyé ta mẹ́tí ṣẹlẹ̀ jẹba tẹ́tẹ̀ bá sọ bẹ́ẹ̀ ṣe bí ọ̀rọ̀ yìí lójẹ́ náà fúrọ́ ni wọ́n sọ àbí ìpínlẹ̀ àrẹ tí wọ́n sọ kí ni wà ó ń sọ ní rọ́jà ìnà àṣír ti ní àyà ó ní pé rọ́jà yẹn bá rọ́ọ̀lù mi ń bọ̀hó ìmọ̀dá mi ń bọ̀hó ìṣẹ́ káfí àdìsẹ̀ ẹ̀ kan sí torí àsìkò ó sọ fún wa pé ìgbà láàyè ń bẹ amúrún lábàá tàbí tẹ́lá amúrún lábàá tàbí ìgbà láàyè ń bẹ ní tí wọ́n bá kọ ní nọ́dúnmù ká kọ ní nọ́dúnmù lába kódà kò bá jẹ́ ìmọ̀jù kò bá jẹ́ níbo nínú mọ́ṣáláṣí. oní àmì akọ́bù tí afáwa Sa'id al-Hadith tí afáwa Sa'id musayi rahmanulah ta'ala tó gbà wá ẹ̀rí kọ́bọ̀ wọn bá ṣe dá wa wọ́n lọ́ọ́ lọ́ọ́ dá àrọ́tọ̀tọ̀ àwọn tẹ́ ń bẹ wọn bá dá pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú pẹ̀lú ọmọ bá ṣe ṣe wọn pẹ̀lú ìmọ̀ tó ń bẹ pẹ̀lú wọn ọlọ́run bá sọ dá wọn lẹ́nu tó máa ń sára púpọ̀ أنا من قالوا واحد قد لا يدعوا عليك عليك الدولة في ذلك من ماذا لم نكون ورعا أن تكون أعبد الناس ده نجد على أن ثم جاء الله صوصي الله ساجاء أن ثم صرعوا يجد أن تجد بسم الله ما جاء الله وشي عوانا كبه تقول لا ده فلو ما شي داون فلا يكمل تجد عمرو تجد عمرو لا بأس به àwọn ènìyàn ní kọ́lọ̀ ọba ṣe dá ọ̀rọ̀ àtàrí ẹ̀dára tọ́lọ̀ ọba pẹ̀lú wọn àti pẹ̀lú pẹ̀lú wọn nínú mà wọ́n tún mọ sọ́ra fún ìfẹ́ òṣèká ju àyẹ̀ yìí lápẹ̀lú ẹni tí mẹ́ta lẹ́ mo sọ nípa shoprite lẹ́ta bẹ́ẹ̀kọ́ kí mo sọ nípa ẹ̀ mo kàn láyé mo ní kò sí èṣe ìwọ̀ tí ìwà ṣe kíni bọ̀ ń bẹ nínú àwọn ẹ̀ pẹ́tẹ́pẹ́ náà àwọn sọ pé haram ní nǹkan yẹn o táwọn òkè ah yẹn bá dé bẹ́ẹ̀ àwọn obìnrin wọn lọ́pọ̀lọpọ̀ bá wọn ìsábà pa wọn mọ̀ pé orin lọ́pọ̀lọpọ̀ bá èyí rà àwọn obìnrin tó wọ́sọ̀ wọn wúwọ̀ ó ṣe rú àwọn ẹ̀dùn wa báyìí ló wà mẹ́ẹ̀ ṣàpé ní sìn ní tẹ́lẹ̀ yẹn ṣeun ó dàbí ọ̀dà ẹ̀ dáhùn ẹ̀ dábòó dábòó ó sọ̀ra ó gbẹ́sẹ̀ àrẹ̀ sàn bọ̀tẹ́ ní tó bá lọ ṣé àtọ̀ tó kè sára fi mọ́ ẹ̀ dáhùn nítorí pé àṣọ pé àṣùlù àwọn ọmọ ìlú pé amòròyìn dáhùn olówó àmọ̀ pọlọsẹfẹ ti fẹ́ di ara tiẹ̀ pẹ̀lú orí tẹ́ ń gbọ́ pọlọsẹfẹ ti fẹ́ pọlọsẹfẹ ti fẹ́ rẹ̀ pẹ̀lú àwọn obìnrin tó bẹ̀ pàdé mẹ́ òní yóò sàyà aláyẹ̀ fúnra rẹ̀ bàtòrí bàtàwọn nítorí ìyẹn ká sọ pé kí nù ká gbé ó kúmọ̀ haram ló kẹ́lẹ́ wà á bí bẹ́ẹ̀ náà ni kọ̀bí àtàwọn sọ̀rọ̀ àwọn ìyẹn tẹ́lẹ̀ ẹ̀ka kí ni ìka kà nínú lẹ́tùn ẹ̀ka lẹ́tùn فلما إلى الأمن بالحق يقتضي سلوك القوم سلوك طريق القوم حقا ويساعده شددت أخذ الناس جائز أم لا؟ جائز بس أنت صغير تواضعا òun ti ra gbẹ́sẹ̀ òun sá òun lọ sá báyìí onídìí ẹjẹ́ ká mọ̀ ṣe gbẹ̀ lọ ní kọ́ra mọ̀ lọ ní dáadáa báyìí bàtẹ́ fún kàlórin sọ́dọ̀ bàyá àfa ìlànà àmàlà àgbẹ̀tọ́ dẹ̀ kàlórin á sọ pé láàbà kí wàá lẹ́rìí nínú nítorí kí n lọ ibẹ̀ ní bí habib mo fẹ́ mú wáyé ló sàlàyé ìṣẹ̀fẹ́ mo sàlàyé síwájú ṣé mo sọ̀rọ̀ ọmọ ọlọ́ọ̀tà ara ó ní mọ́rọ̀ Umar fi masjid Umar bin Khattab ẹ̀ sádàmà ẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àmì ó kọjá ní Hasan bin Thabit sọ̀hábà tó jẹ́ pé inú nǹkan tá a fi dáàmà ó náà ní kíni ó ní máa ń kọ́ ní máa ń kọ́ àwọn ewì sábà ń sọ eré ẹ̀sìn pé àwọn nǹkan táwọn sọ àwọn ọ̀rọ̀ ó jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ làákàyè kọ̀rọ̀ tó dáa hásọ̀ mùsàbí tó wá ń kọ orin láti sọ pé rẹ́ni tá a ní pẹ̀lú orin tiwa bí irú mọ̀ búmọ̀ tá ń káyì ó ń kà nínú mọ̀sálásí ló ti kàdé máa fọ́nrán ìgbà ọ̀rọ̀ umaru umaru ẹgbà bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ ní wọn fẹ́ kí ọlọ́run bá dá wọn wọ́n máa ṣe àwọn nǹkan mílẹ̀ sínú tàwárọ̀ àná

òní tí mo ń kọ́ ní mọ́sáàsì mo máa ń kọ́ bẹ́ẹ̀ ẹni tó lóore jù tó lóore jù ọ́ lọ ó sì wà mẹ́rin bá ti mo ṣe rẹ̀ anabi dárí kàmẹ́rì ar-rasul sallallahu alaihi wasallam ó ní yuridu rẹ̀ rasulullah sallallahu alaihi wasallam ó ní àníyàn rẹ̀ kó níbi ànábì mo ti ṣe ní tí mo ṣe mo tó lọ́jọ́ ànábì ànábì òkè bíi kò ṣe nǹkan rẹ̀ sọ no ilé mi ṣe ìtumọ̀tò ìmọ̀tò àwọn bí ìrìnnì kò ní túmọ̀ ṣe kí kò ní túmọ̀ ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ tí akọ̀mùsá tó mọ̀ tá fà sáyẹ̀ láàbù fẹ́rẹ̀ akọ̀mùsá bí wàá kọjú sí àbúrò rẹ̀ àbúrò rẹ̀ ẹ̀yà jẹ́ ìtọ́jú ẹ̀rì ó ní gbogbo ọlọ́wọ́ bá bì ọ́ àtọ̀lé ìtọ́ Rasulullah sallallahu alaihi wasallam yaqul ajib anni Allahumma ajidu bi ruhil qudus àbúrò àti ó gbọ́ ṣe àbẹ́bẹ́ òkùnrin tí wọ́n fara bí sáà sọ pé kí n máa fèsì fáwọn kẹfìrí ọ̀bí àpàdánẹ́bì tó kọ́ lọ́wọ́ bá قال نعم قال نعم بان مجاب النبي صلى الله عليه وسلم هذا الحديث أبي أبي فاي من بخاري الدواء رحمه الله تعالى رواه البخاري في صحيحه في كتاب الصلاة في كتاب الصلاة سو من الإمام مسلم بابي فضائل حسب وصادق من مسلم بابي في فضائل حسب وصادق سو حديث يجي كان نوي pé تبارك الله وسلم báyìí tó bá ṣẹlẹ̀ àti tó báyìí ẹ tó bá ní ká mẹ́ta نظما أقصد ما شاء الله إنه تبنى له تورعا متى قوية يعني تورعا إيه، اتبع عاشي اتبع انتوشي ìtòṣe لا láàbà amúrọ́nì wọ́n tẹ́lẹ̀ sọ́nà ìrìn inú tẹ́lẹ̀ ìgbàgbọ́n lọ́gbà ìlú kọ́jú lẹ́ka tí mo sọ́nà náà tọ́rọ الجهل داء قاتل وشفاء وامران في ترتيب يتفقان متصرف فانتم ما صلى الله عليه ما شاء الله واضح ilé àpapọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ni àwọn ẹ̀rí ni àwọn ẹ̀rí ni ṣùgbọ́n ìtàkàbẹ̀rẹ̀ ìtàkùsù ni pé tábàfọ́ pé mọ̀ngúrúmà ìṣe sí àwọn sọ́dàfù ni pé wọ́n mọ́ mọ́ ń kọ́ síra nọ́gùmánì wà náà sọ̀rọ̀ nọ́gùmánì wà náà sọ̀rọ̀ náà. ilé ó jẹ́ gàlá kọ̀kọ́ láti pé mọ̀ngúrúmà kọ́ọ̀lù mọ́nà hajj hàk kí lónìí pẹ̀lú mọ́nà hajj hàk òun ni tó lápò ṣe sákàbẹ̀ èdè táwọn sálábí máa ń kọ mọ̀ndúmọ̀ àti àhànàm ah, àbí àbí sáwọn sálábí tí wọ́n máa ń kọ mọ̀ àti nàm kí ló àríwá àmàwọn àríwá inú àwọn ṣàwárí mẹ́rin ní ìlú àwọn tí wọ́n sáwọn afá kọ báyìí tọ́gbọ́n wọn kọ́ kí ni náà gùn mọ́ تأتي بعض المشايخ حقوق الجزء قال عليك أن تقرأها نظما نعم kí Allah subhanahu wa ta'ala tó jọ òṣèré wọn kí ló fàtà mi ṣe sá fi ń tẹ́ mímọ́ àǹdó ìyàrá ìlọ́bù náà lèmọ́dá lè dọ́pù tèrè olóòm wọ́n tẹ́ sí ìlẹ̀ ẹni tó kékeré fò dúró rí ẹ̀ bọ́tọ́ bá kàwé rí ọ̀yà sọ ìlà mẹ́nà jìlá hàkì yọ́bù tẹ́bí bí dé fọ́sọ́ tí ṣe gbá àná ojósì o dèrò àwọn bùlúù yẹn láàyò kúrò ìwé sọ́dún bídí àná kí ló ihe akpọrọ ahịa aka gbé fún tí ó gbà rọrùn ẹ̀hẹ́ àwọn tó bá jẹ́ àṣẹ ju láti kí o wọ́n lè kúrò àánú ah, eléyìí ẹ̀rọ ẹ̀mọ́ báyìí eléyìí fẹ́ pọ̀ jù bẹ ká sọ pé ká sọ kákọ síra àbí ọ̀rọ̀ táwọn apá sọ kákọ náà dùnà dáàrẹ̀ mọ́ قالوا آه، منهج الحق ترى أدلت منهج الحق الله رحمه الله تعالى كما أفادنا شيخ ونجد الله خيرا قال على حق بمعنى من السلف الحق هنا بمعنى السلف لأن المعلم أو الناظم يقول آه، منظومة منهج السلف في العقيدة والأخلاق واضح الحق لي أمي كنو أمي قالوا السلف ونسمع نفسي أول أسألي ورتا أقول nípa mẹ́nhàjù òdodo wọ́n lẹ́jọ́ lọ́tọ̀ wọ́n lájọ́ òdodo wọ́n lẹ́jọ́ sálà mẹ́nhàjù sálà Aslamu wa alam wa akam mẹ́nhàjù sálà aslam wa alam wa akam sọ̀rọ̀ rọ́bdàn nígbà wọ́n sọ pé mẹ́nhàjù mẹ́nhàjù sálà fún òkú oúnjẹ mẹ́nhàjù sálà aslam wa alam wa akam mẹ́nhàjù àwọn sálà fún dáàjù lónú ìmọ̀ rẹ̀ ló pẹ́jù olójú lódodo so mẹ́nhàjù mẹ́nhàjù àwọn ẹni rẹ̀ tó ti lọ ọ̀nà òdodo fil aqidati wal akhlaq nípa àkídà mùsùlùmí àti àwọn ìwà mùsùlùmí لماذا جمع الناظم بين العقيدة والأخلاق سؤال صعب tí mo ti jẹ́ pé afá olùkọ́ síra afá olùkọ́ orin naovim ó sọ wípé mọ́nyájú ìlànà àwọn ẹni tó ti lọ àwọn ilé òdodo àwọn ẹni nípa àdìsọ́kàn wọn àti ìwà wọn àwọn onímọ̀ níṣẹ́ rí àkídà ẹ̀ntí àkídà rẹ̀ bá dá àkíláàkù rẹ̀ bá dá ẹ̀ntí àjọkà rẹ̀ bá dá nípa ọlọ́run nípa àmúsọ̀lọ́sá nípa ẹ̀sẹ̀ ìwà rẹ̀ ó ṣe kí ni o ìwà rẹ̀ ó dá àwọn náà sọ yí pé ṣẹ́rí dáhùn tí wọ́n ṣe láàrin àkídà wàláàkìláàkì wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní wípé sámọ́rọ̀ àkídà tó sàhíhá èso tó wà níbi kí àkídà tó lálàáfíà òun ni àkíláàkù al-mahmuda هنا لعواء وداعدا قال شيخنا جزاه الله خيرا جمع المعلف أو الناظر بين العقيدة والأخلاق وللآن لأن الأخلاق الفاضلة تركيا وهو تدعى بواي وملابي ثمرة العقيدة الصحيحة أني إليك أني يسو في يوم دال من بيتي عقيدة هبادة أقول لك يا سلافي أقول يا الله سلافي عقيدة ṣùgbọ́n sùlùkù wọn kò ìsàlàfí èyí sàlàfí náà wọ́n ní àkídà àwọn àkídà sàlàfí mọ́ ṣùgbọ́n ìwà so àkídà rẹ̀ ó wọ́n jẹ́ àkídà àwọn sàlàfù sọ́ọ́lẹ̀ kí náà lè sùlùkù náà wọ́n yẹ kí ni ìwà àwọn tó ọ̀sán àwọn àbẹ́ni sọ́lá wa sọ́lá لقد كان لكم في رسول الله أسوة حسنة هل في العقيدة فحسب أسوة حسنة في العقيدة والأخلاق خيركم خيركم لأهلي أدوكم صلاة هتضع عزيزي هتضع الجسام على عليه عمل المسجد على الجسام على عليه nígbà yẹn kí ànábì sọ fún wa sọlá sọlá ó sọ nípa àkàlà ó sì kakọ kakọ ṣe òun níbi kí ni ó níbi wá. ìdán al-akhlaq al-fadila samaratun nara ha samaratun nara samaratun akidatu sahiha. ìwà tó dáa ìwà ẹ̀yìn ìwà ọmọlúwàbí ó ní èso àti ẹ̀sán àti èrè tó ń bẹ níbi kápẹ́rẹ́ ìwọ̀n ó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ obìnrin mùsùlùmí subhanallah àti ọkùnrin mìíràn wọn ni a pẹ̀sẹ̀ wọn wọn lẹ́sìn ìrẹ́bọ̀ wọn níwà mo rántí mi pé mọ́sára yìí bẹ́ẹ̀ da àdúgbò àwọn ọdún ẹ̀ pé àwọn kan bẹ̀ wọ́n lẹ́sìn wọn kankan mo ní ẹ̀sìn tẹ́ ẹ̀rọ fún wọn ní ìyẹn ẹ̀yìn tẹ́ sọ lẹ́sìn fi ń wọ́n gẹ ilé lédè tó bá yẹ pé lóòótọ́ bẹ́ẹ̀ tó sọ yìí wọ́n bá lẹ́sìn lóòótọ́ wọ́n bá lọ́dọ̀ wá bá yẹ pé bá ní ẹ̀sìn lóòótọ́ wọ́n lọ́dọ̀ kékeré wọ́n lọ́dọ̀ wá tó bẹ ẹ̀sìn yẹn náà bí kí tí wọ́n náà wíwà báwo ni ara bẹ́ẹ̀ ó lẹ́sìn kò níwà bóyá àwọn tó sọ pé lẹ́sìn yẹn bóyá àwọn ò ní ẹ̀sìn yẹn wọ̀ sóyè dẹ̀ máa ẹgbẹ́ obìnrin náà àmọ́ṣe ọ̀la wọn ní ẹ̀sìn náà wọn níwà kankan pété yẹn máa ti mojú lójú àti tó jẹ́ kó ti parí gbogbo ẹ̀ ara ẹ̀sìn ìgbòdì ara ẹ̀sìn ní ìjà pàtíkùpẹ̀ so ẹ̀sìn ó kó sínú àkídátù pàtàkìlá kí ló kó sínú ìjọba ó kó àjọ ọ̀tọ̀ ẹ̀mí ó dẹ̀ kó ìwà ilé kásọ̀ lọ́wọ́ lọ́dọ̀ àfọlábí wà gẹ́gẹ́ bàbá ọjọ́ fọlábí bọ̀ wà níwà èyí fọlábí àwọn fọlábí máa ní kí ni ó mọ níwà dáadáa nígbà ọ̀gá àwọn àrọ̀ sọ́sọ́ lọ́wọ́ àwọn sọ́lọ́m ọlọ́wọ́ máa sọ pé ìwà ìnìyàn kàlà áyà kúlùkì náà rí ìwà nípa ìwọ ni wà rẹ̀ dáadì obìnrin rẹ̀ kò láti fi lé orúkọ mi àfẹ́jọ́ mi láti dá náà ọlọ́pàá àwọn obìnrin tó wà nílé ọkọ ọ̀nà sáré máa sáláàrọ̀ ó ní wọn láìkọ̀ orúkọ láti dá tó wọ́n lọ́kọ́ láti dá tó bá láti dá tó bẹ̀ tẹ́kùn dá rẹ bá bí ìwà sí ọ̀la wà fẹ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfọ́gá rẹ̀ àdúgbò àfẹ́rẹ́ náà olóbi ilé ìfẹ́ ògbẹ́lẹ̀ bí tiẹ̀ ọlọ́wọ́ bá dẹ̀ fààyè dá nínú ẹbí ó lè kọ́kọ́ fẹ́ni lọ́wọ́ bẹ̀rẹ̀ fún padà ìgbà tó máa rí àwọn kí ni àwọn àṣà náà náà tí máa ń rí àwọn wà dáadáa tí wọ́n rí àwọn wà dáadáa fún àwọn àbẹ̀rẹ̀ gan àwọn àfẹ́ ilé wa dọ̀bà lẹ́nu à ṣùgbọ́n mọ̀lú àná kò ní dọ̀bà lẹ́nu náà à ṣùgbọ́n mọ̀lú àná kí ló bí wọ́n rẹ̀ jẹ̀má ìwà ni so àkọlá ó jẹ́ èrè àti ìdájọ́ sàhì so yìí jẹ̀má wọ́n jẹ́mà al-mu'allif al-nabi bayna al-aqidati wal-akhlaq لأن الأخلاق الفاضلة ثمرة العقيدة الصحيحة olùkọ́tẹ́rà àtàwà ìṣẹ́ àdéhùn ìmọ̀lá tààrà wọ́n ṣe àkójọpọ̀ láàrin ọ̀rọ̀ àkídà àti ìwà nítorí pé ìwà dáadáa ó ní èso àkídà tó lálàáfíà tẹ́lá rẹ̀ fẹ́ lẹ́sìn kò níwà kò lẹ́sìn yẹn náà tàbí ó jẹ́ pé ntẹ́yìn pé níwà yẹn kì í ṣe wà sápẹ́ ìwà náà ní wà ó ti wà ó lẹ́sìn kò níwà kò níwà kò níwà fún yẹn kan tẹ̀pẹ́ ìdọ̀bálẹ̀ rẹ̀ ṣe wà àpàtì yìí ó mọ ìwà tó sọ pé ìdọ̀bálẹ̀ ṣe wà wà á bẹ́ ẹni tó bá ní ẹ̀sìn yóò dùn wá ẹni tó bá rí pé ìwà rẹ̀ ó bá kù bí ẹ̀ àbókù púpọ̀ ẹ̀sìn rẹ̀ náà mẹ́hìn torí jẹba lẹ́yìn ìgbà fáfi ṣèjámọ̀ láàrin nǹkan méjì ká tó wá bọ́ sínú ìtumọ̀ àwọn àbúyàtì ẹ ká kọ kékeré nípa nauvin ẹni tí atimokọfẹ́ nauvin mọ̀tìmọ́nà àjẹrẹ hàkìlẹ̀ àkíyàtì mọ̀lá àfúnà àdàtúnṣe àwọn kókó tó jẹmọ́ òkọ̀tẹ́rà rẹ̀ báyìí ẹni tó kọ̀tẹ́rà rẹ̀ àwọn náà ni kama kuntu sabiqan abu abdullah abdulrahman ibn nasir as-sa'di rahimahullah ta'ala nínú ìṣẹ́tí àwọn àfáàní pé tàbá fẹ́ ta tẹ́lá kan ká sọ díẹ̀ kò bá jẹ́ kékeré nípa ètò kọ̀tẹ́lá kí àwọn àdúrà àbá fún ẹṣin bẹ́ẹ̀ jùlọ àwọn ọmọ ọ̀fẹ́rẹ́ ó ní wípé afẹ́kátà ká ní kátà afárá ká ní ìtawù lára ẹni tó kọtẹ́lá yẹn táwa náà lè kọ́ṣe tó lè nílapa nínú ìgbésí ayé tiwa. wọ́n ní àfọwọ́ abdulrahman àti ibrahim allah wọ́n bí àwọn bí sheikh wa nílùú tí wọ́n ń pè ní onaiza tí kò pẹ̀lú ẹ̀ onaiza ó jẹ́ kan nínú àwọn ìlú tó wà ní ilẹ̀ lábáwá ní ọdún 1307 ọdún ẹlẹ́kẹ̀rẹ́ one thousand years tábàtà àfi three hundred years àti àfi seven years kó ó jẹ́ thirteen oh seven one thousand three hundred and seven ba'da hijra ẹni kíta bá fẹ́ wò yé mọ̀ bọ́ sí bí àwọn bíi eighteen eighty nine nígbà tí màá sinmi fẹ́ẹ̀ láwọn ọdún tó ṣe mo sọ eighteen eighty nine ká lè mọ̀ pé seventy two thousand àgbẹ̀rẹ̀ àwọn twenty one àìmọ̀kẹ́ èsè kó títí ìpẹ́jù náà ìdá ó túnbọ̀ sí pé ọlọ́ọ̀bá tó bá ń wọta ara kò ní yí gbé kò ní yẹ tí wọ́n ti pa ìbẹ̀rẹ̀ náà kan حديث ابو العلم ابو الخولان لا يزال الله يجلس في هذا الدين غرفة الله يقول لي انا في اوان ايه بطاك اوان ايه دادا وانا زين وانسي ايه شو سمع الوقت انا رسول وقال كلا هو صحابة صدق الله بقى تاتي الاوسط انه ابي الشيخ عبد الرحمن بن الناصر السعدي عليه رحمة الله نعم شيخ عبد الرحمن السعدي rahmanulah ta'ala bin nasir wọ́n dàgbà yẹtí ìmọ̀lẹ̀ ìdàgbà wọn ìdàgbà ọmọ òrukàn wípé ìyá wọn ó kú nígbà tí wọ́n pé ọmọ ọdún mẹ́rin ìyá wọn kú láyé tàbí oníṣẹ́ ọ̀nà bá sọ pé ọmọ òrukàn nígbà tí wọ́n pé ẹjọ́ ìdí bàbá tó ìdí òbí ọmọ àti ọmọ ọdún méje lọ sí àwọn ọdún kú láyé àwọn obìnrin àti oníṣẹ́ ọdún kan náà òun ti bẹ́ẹ̀ wọ́n ti dára jẹ́ ògbára adẹ́pẹ́ kẹ́lẹ̀kẹ́ jẹ́ ọmọ orúkọ òfin náà ní fún mẹ́lì ṣàṣeyọrí ní ẹ̀kọ́ ó lè lé o ṣùgbọ́n tí ò bá jẹ́ tó dún tàbí ọmọ ọmọ ọmọ tó dẹ̀ ṣẹ́bi ẹ̀rú ọlọ́run fi ṣe kò mọ́ nígbà tí àwọn tó ní wọ́n dúró kúrò ẹ̀rù ṣé kò Abdulrahman bin Nasir àti ìrírí ẹ̀kọ́ tí mo fẹ́ kápá yóò tó gbèsè ayé bàbá òní pé ẹni tó kọ́kọ́ tà kọ́kọ́ gbà wọn tó kọ́kọ́ tọ́jú wọn ni ìyàwó bàbá wọn ìyàwó ìjọba ní àwọn fún ọdún mélòó ọdún mẹ́rin ìyàwó bàbá wọn yìí tọ́jú fún ó sì yá fún títí bàbá náà kú ó sì yá fún tó kọ́ lọ sọ́dọ̀ nígbà tí wọ́n dàgbà díẹ̀ ọwọ́ àìsàn lọ sí ọ̀dọ̀ ẹni àlọ́ sọ́dọ̀ ẹni àdìlọ́bìnrin ọmọ ọlọ́pàá àwọn obìnrin ilé ìfẹ́ sọ̀kọ̀ fún un ẹlòmíì ó kórìíra tààdùn zọ̀dá ilé ẹfẹ́ bí ìyàwó kan lọ ó kórìíra ẹ̀ púpọ̀ ó mọ́ ó mọ́ tó lọ́wọ́ sọ hánà mọ̀tà fún ìkọ̀tà àbẹ́ lọ́kà ní kankan fún un ọlọ́pàá ti sùkúrò ya ó bọ́ ti sùkà ó jẹ́ kápẹ́ ló dáadáa ó ti fàánú sùkú ẹ̀ nìyẹn tàbí nínú dáadáa ó ti tẹ́ ń gbà tẹ́lẹ̀ yóò ti láyé wá ìyàwó àbá ìlú bẹ́ẹ̀ ìtọ́jú rẹ̀ yẹ́nà tó jẹ́ kọ́bá àwọn obìnrin bíi náà ẹlòmíì ó burú púpọ̀ kò lè tọ́jú ọmọ ẹlòmíì hàlùmọ̀ òun kú tó wà pọ̀ ló wá kú tó wá nípò lókù ìrọ̀ ìgbìdá ní omi ò lè tọ́jú ọmọ ẹlọ́mọ ọlọ́mọ hàlùmọ̀ ṣé kò lè jẹ́ wọn ó lè jẹ́ wọn náà ṣé kò lè jẹ́ ọlọ́mọ àlejò lákòóṣà àná bàṣẹ́ kàbí ọlọ́dúnrẹ̀ ìrẹ́jọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nínú sáfì nínú ọ̀rẹ́gbà nílẹ̀ ṣé kàtàkùn ti àti èdè wọn dẹ̀ á kúrò àmì wọn pẹ́ wọn àti akọ́kọ̀tọ̀ pọ́dún mẹ́wàá káàkiri pọ́dún mọ́kànlá yá dé kásọ̀ pé o èdè ìjọba ọdún mọ́kànlá yìí láti kí ni o tí wọ́n ti hàn gbà gbà hàn gbà ọlọmọdé mọ́kànlá àdúgbò yìí lára wọn lẹ́wọ̀n yẹn sí. ó túmọ̀ sí pé nínú ìfọ̀tẹ́ ká máa bàbá kù ohun ti bẹ́ẹ̀ ọ̀pọ̀dọ̀ ọlọ́kà kámọ́ wàá sọ bàbá ń bẹ̀rẹ̀ ayé ìyá ń bẹ̀rẹ̀ ayé ọmọ òní kíbla pẹ̀lú fọmọ mi ọmọ mi ló kíbla pẹ̀lú àrẹ́sẹ̀ ẹ̀kọ́ mi àrẹ́sẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ mi. nínú òye mo fẹ́ ká tún mú nílẹ̀ ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ ìyá ìyàwó bàbá Sheikh Abdulrahman yóò mọ̀ lẹ́kọ̀ọ́ lé mẹ́lẹ̀ ọmọ ọlọ́mọ rẹ̀ mi ń bẹ kò ọmọ ọlọ́mọ tọ́jú ẹ̀rọ tó bẹ́ẹ̀ ní tó ń ṣe ẹ̀rọ kò gbé nàbà láyé òṣèlú àjọyọ̀ mùsùlùmí ọlọ́bù òfin ẹ̀sẹ̀ tó bá sọ̀rọ̀ ọlọ́bù fi rárẹ̀ yìí ẹgbẹ́ àwọn ilé àwọn ilé ṣe nígbà àgbàdo ìṣọ̀rọ̀ mi ó ti ẹ̀ bóyá ìgbẹ́ ni ó jà dáadáa jù bó àbí àdáadáa àwọn ọmọdé tó pẹ́ bóyá bí ó dẹ̀ ló ti rí ájú tó pọ̀ jù kò sẹ́ gbọ́mọ̀ ẹ̀lòmí عشان كده بقى عليكم ما تقول لي بعملها دي وانا اقولها وما تلعب لا لا ولا بستلمها وما ولا لا لا kúrò fi mọ́ títí àwọn akẹ́kọ̀ọ́ ìdè tọ́lọ̀ máa tó ṣe tọ́lọ̀ ọmọ lò kọ́nà tó lè lò jọba rẹ̀ lọ́pọ̀ lọ́pọ̀ nìkan ilé ìdí àwọn ọ̀hánì sọ́dọ̀ bí ahmed àfẹ́rí ààrẹ ọ̀hánmọ́sọ̀wá ó sọ fún wa pé nínú àwọn tí wọ́n ti rí ìlàpá tó pọ̀ kó sẹ́ni pé wọ́n máa ń kàtẹ́lá ṣẹ́ẹ̀kù wa ìrìnfẹ́ ìdí ọ̀hánmọ́lá عليهم ورحمة الله جميعا نعم ولي على أعطاك وكيف ردوا لأنه هو الشيخ محمد العميل الشركي رحمه الله تعالى قالوا ما قد قالوا ما بسرعة ثم بعد ما الشيخ محمد العميل توقع سرعة وصد بعد ما الشيخ العميل محمد العميل الشركي نعم آمين أدوان البيان أدواء بيان في إيضاح القرآن بالقرآن أدواء البيان في إيضاح القرآن بالقرآن نعم التلاميذ akẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ bárọ́kà fún àwọn àfáàmù nínú àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣẹ́kọ̀ọ́ Abdulrahman As-Sa'di tí wọ́n ti gbajúmọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ pọ̀ àwọn kan ní ọlọ́run bó jẹ́ fún gbajúmọ̀ وده من الشيخ وعبد وأما بن المولود محمد بن صالح رحمه الله تعالى رحمه الله tó bá tẹ̀ ẹ̀mọ́sí sí ibi kò sábà ṣe jùlọ ṣe kàlù sẹ́mẹ́ nígbà àwọn iṣẹ́ ṣe kàlù rahman àtọ̀ jẹ́rẹ̀ náà ni àṣekọ̀ alìbàtàn yọ ọkọ̀ jọra sílà àwọn ọkọ̀ tẹ́lẹ̀ kẹta kọ sílà fún ṣe kàlù sẹ́mẹ́ nìkan kan tá a mọ̀. ẹ̀ ń gbọ́ ẹ sọ̀rọ̀. مصطلح ولا حديث على اصول من علم الاصول نجي في الامر شرع بالمية امور هو يقول تبي سؤال تعب عقل ويقول سألت إيه؟ لكم أما طلع الشيء على سنين ولا يقول يا مكان أنا كنت صغير طيب ابن الزكاة àwọn ìròyìn olóńgbẹ lára sheikh abdulrahman abdul kọ́ gẹ́lẹ́ bí wà ẹgbẹ́ في العقيدة pàtàkì nínú àwọn ìròyìn tó ń bẹ lára wọn òun náà ni sheikh abdulrahman asin wọn ní gbogbo ògbà ni wọn máa ń put on smiling face ìgbà tí wọn sọ àdáyé yàrá ní gbogbo ògbà oníwèé léwu ojúmọ̀ lẹ́gìdì ilẹ̀ ojúmọ̀ máa ń tutù ojúmọ̀ máa ń ṣe é rí ojúmọ̀ máa ń fà mọ́ ẹ̀yàn ọmọ tuntun ká ṣé ara wa náà àbíkẹ́ sara wa láti àṣírọ́ nàmì màrún tó ṣe wà láwọn àti tẹ̀lifà họ́ dúró sí ìṣẹ́ tọ́wọ́ tó mọ́tò mọ́tò tó kọ́ kéré iṣẹ́ olórí gẹ̀gẹ́ fọ́nà kó dẹ́kọ̀ kà parí ọmọ yára pẹ̀lú kútó tutù ojú fẹ́ mọ́tò ojú tó lé ìpàdé ọmọ yára ẹgbẹ́ ìlà àkídájì wal akhlaq nínú wà tó mìíràn ṣe àṣẹ rí bẹ́ẹ̀ náà nínú wà tó mìíràn wa òun náà ni wọ́n ní kẹ́kọ̀ọ́ bí bùkà ọmọ oṣù púpọ̀ látara ìpa Allah subhanahu wa ta'ala wa kadhalika kathiru as-salah wa as-siyam wọ́n pọ̀lẹ̀ tó máa ń kírun fọ́lọ́ tẹ̀tọ́ máa ń gbà ẹ̀fọ́ Allah subhanahu wa ta'ala ibi tí mo tó wá fẹ́ kánú nínú akhlaq ẹgbẹ́ ìtafẹ́ ìṣòro àlọ́ pé àkídà ìlú púpọ̀ ààrẹ púpọ̀ husnu tadrib nǹkan náà jẹ́ pé ó mọ̀ ó lọ́wọ́ ṣẹ́ka ló tẹ̀lé ṣẹ́ka Abdurrahman ṣẹ́ka nínú ìròyìn wọ́n mọ ọ̀nà tó gbà rọrùn láti kọ́ akẹ́kọ̀ọ́ ọ̀nà tó gbà rọrùn láti nínú láti kíṣì methodology tó gbà ọ̀nà níbo tá nílò ọ̀dá gbogbo wa arọ́sùn ìgbọ́dọ̀ láti mọ̀ sí lábà kí lọ ọ̀dà nẹ́bí dájú ọlọ́run sọ̀rọ̀ àṣìṣàlà gbogbo náà sọ nípa àkùlá àti sábà ń wọ lọ́wọ́ bàbá wọn hàmìlẹ́ ọ̀tà rẹ̀ ọ̀dà nẹ́bí sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ فلاني وشدة الانتباه بأمر بحب المتون والشيخ عبد الرحمن السيد لله أن تمر ساتا شياواكي قلو جوكو كورو كتنو أنا رحمتنا لو حاكي هو ولاني الشيخ عبد الرحمن بن ناصر الفعلي عليه رحمة الله أرو من نبي لكن لاتين قوس تابعي أقول يا دو 1076 بعد الهجرة 1076 الشيخ عبد الرحمن ابن ناصر ابن حمد السعدي التميمي نعم ورد بدل عين قال له صديق سمو الله يفعل الله جزاك الله خير سماه اجمع كنت له او اجمع وخلاص كيف ان شاء الله ان شاء الله فيك طيب وانا سبت الله يا شيخ سيدي له وفي نسي شكتيري الله تعالى رحمة الله تعالى نعم أتما ديا يعني يعني نبا أتما آه، ديا نبا ماذا أقول نبا الناوي أقاس يلي فقدرة رحمة الله تعالى الغابة مزيادة وداعش المقدمات أقاس فيا فاعلا عن منهج الحق يبتغي ìrètí òǹbéèrè ìrètí òǹbéèrè ni tó òǹbéèrè yá sa ilẹ̀ alábìyàgbọ́ alákàdúróléyà àbí akàdúró anáhù ẹni tó kàtó pé yá sa ilẹ̀ àtẹ̀pé yá yẹ mẹ́dàbí sa ilẹ̀ ń yẹ irú nákìrà wo ni mẹ́rin màṣúra kí ló kí ló fún wa lánàá mẹ́ta torípò gba nọ́sùbù torípò ká ní nọ́sùbù dàbí kò ní fún ní nọ́sùbù kí so wàá so ilé ìfún ìmọ̀lá ya yẹn nígbà kìí ṣe kẹ́lẹ̀ kẹ́ lọ bá Sheikh Abdulrahman ibẹ̀ ẹ̀jọ̀ kí ni àkídà àtọ́lá sí ní àkàlàbì ọ̀hún bọ̀ àwọn kan ọ̀fẹ́ sọ̀rọ̀ yìí bí kẹ́ sọ̀rọ̀ pé ìwọ tó ń béèrè pé kí ni ẹ̀sìn pípẹ́ tó pèpè lẹ́nu ìsìnbà ó tún fẹ́ jẹ́ kí etí ẹ̀yìn olùgbọ́gbà tẹ́lẹ̀ kan lọ fi ṣẹ́kù sí ó fẹ́ tẹ̀ sí ọkàn wa wálé lọ́dún pàyà sá ìlà ó pé ìwọ tó ń béèrè ẹ̀kọ́ yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nìkan béèrè kí náà ń tó ń bẹ̀rẹ̀ nípa àwọn sábà kẹmẹ́rì yín ẹ máa fún gbẹlẹ̀ amẹ́rì yín ẹ̀dúnṣokòtò amẹ́rì ẹ̀kí gúnlẹ̀ ẹ̀kí tẹ̀ amẹ́rì yín àwọn obìnrin máa ń wọ ìjáàbù wọ́n tún bójú wọ́n tún gbọ́wọ́ amẹ́rì yín ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ̀gbọ́n mi ò mọ̀ wá tẹ̀gbọ́n yóò máa lọ́rọ̀ àwọn owó tún lè lé yìí kí làwọn lè sọ àwọn ìgbà ìṣẹ̀lẹ̀ àwọn lè tún ṣe báyìí àfààní ìwọ́n tó ń béèrè ní béèrè yẹ́pẹ̀tẹ̀ ní sùúrù kàtọ̀rí tó ń béèrè níbèrè wípé ìwọ náà ń sàmà pé wọ́n fẹ́ kọ ojú ọ̀nà yẹn hákọ́ òdòdó wọ̀yẹ̀ àdùn tí wọ́n náà bẹ̀ fún mi látara pò tọ́ ọ̀nà yẹn. yàá ní àwọn tó bá béèrè béèrè ọ̀nà méjì náà bá pín ní. wọ́n ní nàmà hàlàkà lẹ́sìn nàmì kọ́mílẹ̀ fún kásìrọ́tún látàrí. àwọn tó ń béèrè béèrè èèyàn méjì ni wọ́n ẹ̀rọ mi béèrè béèrè lọ́wọ́ rẹ̀ Richard ó fẹ́ mọ̀nà kí ló fẹ́ pẹ́ ẹ̀yìn ìtẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ láti yìí kì í ẹ̀yìn dọ̀bálẹ̀ ẹ̀yìn sóòkú tẹ̀wọ́n ìyàwó gan àwọn sọ́mọdébẹ̀ kì ṣe ń bẹ̀ ẹ̀mí jó ẹ̀mí kọ́ni ó béèrè láti mọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ béèrè ní béèrè àpapọ̀ yìí tẹ́tí gan ni síbẹ̀ yìí tẹ̀gbẹ́ pẹ̀lú pẹ̀lú kò béèrè ní béèrè tó lè dí lọ ẹ̀sùn fẹ́ mẹ́rin وإنما الأعمال بالنية وإنما لك إنما الأعمال بالنية وإنما لكل امرئ ẹni tó bá béèrè ìbéèrè owó onímọ̀ láti kó fẹ́ mẹ́nà lọ́pọ̀lọpọ̀ bá lọ́wọ́ mọ́tò alladhina jahadu fina lanahdiyannahum subulana ẹni tó bá béèrè ìbéèrè lọ́wọ́ àfà ẹni fẹ́ mẹ́nà tó bá dé ìdáhùn yẹn tán ọlọ́wọ́ ó rẹ̀ ọlọ́mọ yóò lè ṣe gbọ́dọ̀ bá lọ́wọ́ àfà níbèrè àtakò ọ̀nà yóò mọ̀ ọ́ tún lọ sínú ọ̀nà àmì jù يقول عمر اسرائيل السعيد فالله يعملكم أن تطبخوا البقرة كما يفعل؟ أنا تأخذ منها أخذ دواء ولا أعوذ بالله عم أكون من الجاهل أعمل إيه؟ من بيه أقول أنا ربك تبين لنا معي فافعلوا ها قالوا يا رب انا بيحتاج بطلع بيحتاج للجسد لازم يمكن والعباد wọ́n àwọn màlúù jẹ́ bèrè bèrè kí tọ́lá mẹ́lì wọ́n bèrè bèrè eh, màlúù lọ́dọ̀ ní apàlú màlúù bá a tún bí bá a tún bí bá a tún bí wọ́n bèrè sí ti pàṣẹ sí ti wọ́n fi dáhùn. sẹ́ tó bá ń bèrè ìbéèrè lọ́wọ́ onímọ̀ tó kálukú sọ̀rọ̀ tó ń bèrè bèrè bèrè ẹ̀ wọ́n bèrè bèrè kò sí oru òfé títì ẹni ká máa borí ìgbó oru wá ń kọ́ ẹni bí tẹ̀sán ìgbẹ̀rún kúṣẹ́ ìgbẹ̀rún ọ̀tá àlè máa kájà ìmọ̀ tó rálẹ̀ díẹ̀ pé ká máa ń gbà àgbẹ̀ àti ìgbẹ̀rún àti gbòjò ìgbà àwọn tó rìn òun náà ibi ń gba òtútù sí láwọn olóògùn wọn ìjáde bẹ́ẹ̀ ni sọ́fún ọlọ́wọ́ fi ìmọ̀lẹ̀ sí ìjọba kan àkọ́kọ́ ah, dẹ̀ àwọn tó rìn òun olóòótọ́ ṣé ń gba òtútù sọ́wọ́ ẹ̀yẹ àṣẹ́wọ́n wáyé gàmù lọ́wọ́ nígbà ọ̀yẹ́ wọn ò ní ẹ̀dá wọn mọ̀ mọ́mọ́ra bẹ́ẹ̀ ẹ̀ inú mọ́mọ́ra ń bẹ̀rù ọlọ́wọ́ torípé ó fẹ́ mẹ́rin bẹ̀rẹ̀ tí ó fẹ́ mẹ́rin ṣàfà ní ìwọ́n tó ń béèrè nípa mẹ́rin àjò fàlá kí ló tó fi béèrè yàgbùtẹ́ ni sùlúkà tọ̀rí ìṣẹ̀lẹ̀kọ́ọ̀mù akọ́ọ̀lù tó ń béèrè ọ̀nà àwọn sálàf tó lọ́gbẹ́ sálàf fọ́pọ̀lẹ́ àṣàlá àṣàlá àṣàlá àṣàlá kọ́ ó ti tẹ́bí àwọn ó tẹ́bí àwọn sálàf láàkiri wọn àṣàlá àbàfíyà èsè ìjọba ìjà ẹ̀rọ bá àṣàlá fi àwọ̀ àkídà ó lè kọ́ ẹgbẹ́ ọdún ìsànàbí àwọ̀ àkídà rẹ̀ àwọ̀ mọ́nà hajj rẹ̀ àwọ̀ àkọ́kọ́ tó tó bá ti páàsì níbi mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò bá lẹ pé pẹ́ńtà bọ̀nàfíyà ìbàdàn ó kàn tán ààrẹ ni tó ti pọ́tẹ́ mọ́nà àṣàlọ́ àtàláfíì ní mọ̀ṣàlọ́ àwọ̀ àkídà àwọ̀ bó ti pẹ̀lú ìbá ṣe rí ọlọ́lẹ̀ tó ṣe ìrẹ̀sáwà ní alhamdulillah bó ti kókó ti pẹ̀lú sálábì ẹ̀ kò sáyé ìṣẹ́ pẹ̀lú sálábì ní kò sáyé níbẹ̀ ẹ̀ tó fẹ́ sálábì ní tó wáfẹ́ ìṣẹ́ lóṣẹ́ làáyíbá alámẹ̀ azharọ̀ ẹ̀dùhàbà sálà làáyíbá alámẹ̀ azharọ̀ ẹ̀dùhàbà sálà ìfọ̀lẹ́ ìwé fún mi kọ́ ẹ̀tẹ́sí àmì lọ́dọ̀ tiẹ̀ ìtìbáàrù máa yà kúrò lẹ́tà mọ̀ ń rẹ̀ kà mẹ́bàbí fọ́sùn ẹ̀dọ́ níbi là mẹ́bàbí fọ́sùn ẹ̀dọ́ níbi là so àwọn nǹkan yìí rẹ̀ ká mọ̀ ẹ́ kó lè yé wa àbá ni wọ́n tó ń béèrè nípa bẹ́ẹ̀ ìjà wọn sára fẹ́ẹ́ àárẹ̀ rẹ̀ ni pé yabdadi sòlú kàtọ́rí ìkìlkọ́ tí wọ́n náà fẹ́ tọ ìlànà wọn fọ́kàn nítòbìlú wọ́n yẹ sàádù fẹ́ẹ́ pẹ́ta akọ bá tọ ìlànà wọn òórì sàádà òórì kìlú ó sòrí látara bẹ́ẹ̀ àjẹ́ yí pé àsàádà eríire kí ẹ sọ rere láyé àtàkìyàmà ọ̀nà tí ẹ̀rọ ń gbà sóríire fi tìbá ìmọ̀ ìhàjì hàkì السعادة في اتباع منهج الخلق أي منهج الخلق طه ما أنزلنا عليك القرآن لتشكر فبرنا طيب إن شاء الله وصلاة في المسجد لا بتاعك هو بايرة جك هو بايرة جك صلاة تطمات صلاحية وصوائي رأسي وصوائي صدري رأسي وصيامة gbogbo nǹkan tí ó fi láyé gbé هو ní lọ́rọ̀ jáde kó fi ṣọ́ọ̀bù rẹ̀ kó fi fi ṣẹ́lẹ̀ kó pàyàwó sí kó pọ́mẹ́sì kó wà lọ mọ́sílẹ̀ wọ́n ní rẹ̀ pọ̀lọpọ̀ lómi ayé ìbájá àtàrà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ òbùkọ́ tó wà lọ́dọ́ kó tó dé ó tún pa fóònù wọ́n rí pé ó ti jà àwọn kẹ́ńtẹ́ wẹ́dà ní ìgbà tó wà wá dé ìfẹ́tukúrẹ́ ilẹ̀ Islam náà náà ẹ̀sùn náà náà láwọ̀ ẹgbẹ́ bọ̀ tó náà ti sálà ó sọ̀rọ̀ pé àbá máa ti tẹ́ ẹ̀rẹ́ lọ máa kírun lásìkò gbàwẹ̀ lásìkò ìyá mi náà rẹ̀ máa ti gbá máṣáwó lásìkò ayé àmàkì àwọn méjèèjì ní kó ṣe kílẹ̀ o máa mójú tó ẹ̀rọ kan láti olóba tó bá ẹ pé yóò sọ fún ọ pé ayé rẹ kó mú gbúdọ̀ kó má jọ báyìí àti àwọn rẹ náà kó má jọ ṣe kílẹ̀ o kó má jọ báyìí torí pé ayé yìí aláwọ̀ àpèrè ìdí ìrìnlẹ̀ ni wà á yẹ wà á tilẹ̀ ìdílé ẹ̀ ti fi á máàjù ọlọ́wọ́ àmì ti sọ fún ọlọ́wọ́ báwọn ayé mi bá túnṣe ẹ̀sìn mi bá túnṣe àwọn ẹ̀sìn ayé mi náà bá tún ṣe pé bẹ́ẹ̀ ni ìgbésí ayé mi rọ̀ mọ́ wọ́n tó lè àkìrọ̀ ìlẹ̀ ti fi yá máa dì àkìrọ̀ mi náà máa jẹ́ kínú bá tún ṣe pé máa jẹ́ kínú ẹ̀rọ padà ẹ̀rọ bá mi tètè sọ́dọ̀ náà rẹ̀ àfihàn lè dín ilẹ̀ wá ẹ̀sùn mọ̀tà àmì lọ́kọ̀ọ́ba ẹ̀sìn mi bá ń tún ṣe tó àtàyẹ̀kọ̀ sára mi bẹ̀rẹ̀ ẹ̀sùn ọgbà tó lọ kí n dà mí àtàyàtọ̀rọ̀ ni ayé mi náà àwọn wà pé ní ìgbìlẹ̀ yára rẹ ti fi há pààsì ẹni bá ń tọ́ ayé mi ṣe ọjà ayé mi ṣe kínú mọ́tò bá jẹ́ pé ìdá mẹ́ta ti padà ó ń fún wa ó ń jẹ́ ká mọ̀ yìí pé àtìgbà yóò wà pẹ̀lú tó bá dúró ní mẹ́ta ti padà àwọn ọmọ ilé àbúdá mi sọ àwọn tí wọ́n bí oríire òun náà ní al-ilmu wal-amal wal wọ́n náà nínú mìíràn àwọn sára fi sọ̀rọ̀ ó ní ta'ammal hadaka Allahu ma qatla gamsuhu afọ́ ní ta'ammal ay tafakkar tafadabbar farabalẹ̀ wòye sí àwọn tó mú bẹ́ẹ̀ bọ́ ọ̀sọ̀ ta'ammal farabalẹ̀ ẹ́ ṣe i'adatul nadar àwọn ọmọ ní àtàmù náà ni i'adatul nadar èèyàn máa wo nǹkan láwọ̀ òsúwò títí hátà tẹ́sílẹ̀ yàlìyàkí ìyàrá nàbà àtà síkà àkìkí àti nǹkan wò ó tù wọ́n báyìí ó tù wọ́n tí ó fi sí kìíní yóò fi dá lójú pé ah ìtì mo rí èyí ẹ̀rí tí àwọn oníṣẹ́wá bí àwọn fẹ́kẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ó lè wò abẹ́rẹ́ tó lè dọ́yọ̀ ó tó tù wò ẹ̀sẹ̀ ẹ̀rọ kò ní tọ́wọ́ tó wọlé àkàrà yìí tó kò tó máa kò tó gbà ó tù wọ́n ó tù wọ́n ó tù wọ́n yóò ó lè kí ni ọkọ̀ ká sínú àkàbúrú wo táyé lómìnira ọdún bọ́ta sọ́sọ́ ó lè fẹ́ tàá ní àdá tó nàmà tútùkà tí mo gbọ́ yé sùn náà nìṣá tútùkà tútùkà tútùkà tó bí àwọn tó tó wà lókè ẹ̀ka tó mọ̀ jọ lọ tí mo ń ka ìṣe ṣé tí mo ń gbọ́ yé náà gbọ́ yé náà ṣe bá wo ìtò máa ń dá wàhálà rẹ̀ gbà láwọn wàhálà tó ní kẹfẹ́ mọ́ni hajj láwùjọ wa nǹkan ìlà pàtàkì ẹ̀rẹ̀ kẹ́kẹ́ kàtàkì àkàndá ojúmọ́ ní Facebook ẹ̀ka mẹ́ àtàrà àwọn alúsùn náà bí àtàwọn kiri kan wọ́n bẹ̀ fún kẹ́kẹ́ òdùbá òṣìṣẹ́ owó dáadáa owó dáadáa ìyẹn wọ́n ti kọ̀ọ̀lá náà àwọn ìdìbò alùmíì yóò kàṣẹ́ òfin àkàkọ́rẹ́ òtún kọ́ kiri dáa àjálà ọ̀rẹ́gbẹ̀rẹ̀ fẹ́sùn òtún fọ́sọ́ tí bá gbẹ̀rú àkírọ́ lápòjúwe lápòjúwe ìjẹ́ nígbà kọlá wà ní wàhálà ẹmọ́ṣe àkíkọ̀ ẹmọ́kọ̀ọ́jọ́ fún àkíkọ̀ kò sákòjọ́ ẹni sùúrù lọ́nà ọ̀gá tó láti pọ̀ ọ̀gá àbò tó ṣe ọ̀gá àbò kọ́lẹ̀ láti pọ̀ nígbà tó wá yẹ tọ́lá agbárò tó wà gbádàbò tó wà gbádàbò agbára àwọn ọmọ awúyẹ ti kúrò ọgbẹ́gbẹ́ àwọn pé àwọn èèyàn ti mọ láyé àwọn tàbí ó pa àwọn sàwọn sàánú wà ó gbà sẹ́jọ pé wọ̀dá aláwọ̀ mi padà wọ́n wá sábà bọ̀ lọ́wọ́ bá ó bàrà ká gbèsè orí kó ti mọ́kàn bàbà bàkà àwọn sàwọn bàbà àwọn ọmọ tó dàgbà wọlé ìbàkọ́rù kọ́ọ̀dù náà ẹlòmí ọdún mẹ́wàá ló fi gbà ló fi gbà láti lóye so ìtọ́jà ìwé bí àwọn nǹkan yìí ní àìmọ́ farabalẹ̀ káńtà tó lọ́mọ ẹ mọ̀jà kẹ́lu ẹ mọ̀jà àfọwọ́ ìṣúná mi dà ẹ ti kàtó àkàtì kàtó ìkàtí mọ́ni mọ́ni àfẹ́ ìṣáàlá alága wọn sáwọn sábà ọ̀gẹ́dì sílẹ̀ ìrí gbàgbà ìpọlọ́dù fún wọn ìtọ́ kàyẹ ẹ mẹ́nu ló tún kà ta ló lọ gbé rẹ̀ ìmọ̀ ká àṣẹ báyìí ẹni àjọsọ wọn ká àwọn òpin tí wọ́n tún jẹ́ pé àwọn ìmáàmù mọ̀sáàjì ìjùmọ̀ sọ́mbà wọn mọ́sí wọn fi ń kí tàṣíyàtò mọ́sí níbi àwọn pé ìdàdàkọ̀lá àwọn tókò ní mọ́sí rá fàlàyé ilé hátàrí sọ́dẹ̀ àwọn nítorí tẹ̀fẹ́ wọn mọ́sáàjì ẹ̀ gbọ́dọ̀ ìjókòó tẹ́sẹ̀ kárákà méjì tẹ́fẹ̀ kí lóra kà méjì ó sọ àwọn ìmáàmù mọ́sí ìjùmọ̀ láwọn mọ́mù súnmọ̀ àwọn sọ́láyọ̀ akọ̀wé pé tọ́má ti dé kí wọ́n ṣe ó kú mẹ́bà ó lè jókòó àwọn ìkílẹ̀ ní àwọn àmì ṣe pé ìdá ìyá lò kẹ́rì sọ́ọ̀lì tí nǹkan tó bá wà tí wọ́n bá kà rẹ̀ òdìbò ní níjà bí ó kà nǹkan tó bí ó kà lọ kátà nǹkan tó ṣe ìkílẹ̀ náà kìíní kan kìíní kan wà kò tó wúlẹ̀ níbẹ̀ rẹ̀ rẹ̀ kà ṣáàkì ọlọ́run àwọn tàbí àwọn sáàbù wà náà òdìbò dáadáa náà nà mò ń sọ̀rọ̀ mò ń wò náà mò ń wò náà yẹ́pà gbọ́dọ̀ níjà nígbà tó wá lọ tó wá dà múdà tó wá lọ ní ìpàṣẹ lójú tó fi níbẹ̀ ní kàtà wá òkè àpàdà wà á rí ọ̀rọ̀ tó sàlàyé ẹ̀dá bí ẹ̀rà ìdẹ́mi ká nìyẹn nígbà tó ká ẹ̀mí ló ká ta ló sọ fún tó tún jẹ́ pé tó wà níwájú ọ̀tá ẹ̀dá mi wo kíni ní ẹ̀mọ́ ní ìjọba ẹ̀dá wo ó dà ẹni tó obìnrin lọ ó lè má kàrí tó bá dúrí irinṣẹ́ tó wọ́n wù wó wà ló jẹ láìpẹ́ ìkẹ́ náà ẹ̀kọ́ àyọ̀ kàtírà bẹ́ẹ̀ ni bí mọ́tẹ́lì kan mẹ́ kàtírà bó ṣe wá ń kà wárìkì ẹ̀kọ́ ọ̀sán ayẹ rẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ ọ̀sán ìtẹ́ni wá gbọ́ yín fọ́tò ayẹ ọ̀tọ̀ ní ṣíṣẹ́kù báàgì fọ́tò ṣẹ́kù báàgì ọjọ́ náà. ọ̀tọ̀ ṣíṣẹ́kù báàgì sọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ni ẹjọ́ yé pàtó àwọn inú ṣíṣẹ́kù báàgì sọ kọlù sọ. Àwọn ọ̀la rẹ̀ sọ̀rọ̀ nígbà àlùkọ àwọn ọ̀la. Mo ní ìdá sọ yẹ <laughs> ìdá kéjì jẹ́ kọlù sọ fún àbá àbọ̀ àtúntò ká. Nígbà tó wá kàdé mẹ́ta náà wà ní òtọ́ ni. Ibi tẹ́ torí tí wọ́n sọ ibi báyìí ni kókó ibi tó gbọ́ yẹ kókó yìí. Bí ìmọ̀ ṣe rí nìyí. نبيكي ما في التكرار انا بيت وعلي تقدر بي على ان شاء الله بل مجاوات اني انا مصوب ان الشيخ الله يوم اجا واه مصوب دون من هذا دون من جاسة كده بيبا ولا يا دي نبيكي ما تسوم كتا كي انا بقرار دي خطوك وتأمل ها اشارة عمل الان اعادة النظر حتى تصل لليقين واضح ta'ammal hadaka Allah afáàdé lọ farabalẹ̀ wòye hadaka Allah alámi bá bí ẹ̀sàlápò lọ ṣàpapọ̀ eléyìí bá bí pé afáàdé ń sàdúrà fún wa ewu mọ́nàjà wọn sábà wọn láti sábà rahimu Allah ní pé ọmọ fara bá wọn kọ́kọ́ ìlà rahimakallah àdàlẹ́ kan ìlà àṣẹ́dàkallah wùlẹ̀kọ́ àti ta'ammal hadaka Allah ewu ah! mọ́nàjà wọn أسلم وأعلم وأحكم سنة سلام الله يسلام رجال عطاء ما يسلم وما شيء أو هو بطلوا لي أيوه أيوه الجليل الله لا تكون الأعانون شفعاء ولا شهداء شهداء ولا شفعاء يوم القيامة يعني أقوم يوم السبت السبت السبت أنا ما تشوف كده ده كده كل ما أسمع بقول قوالي كون المين هذا ما شبيه لوجو أقول شو اليوم كده بيتعامل ما تعامل لوجو كده múnájú sálàbù ní pé ẹ máa ń ṣe dáwà fáwọn ohun tó bọ́jọ gígan ọmọ ṣètò à ní múnájú ní ọ̀rọ̀ àdébí sọ̀lá bàbá mi ṣe dáwà ó dà ńlá ọ̀rọ̀ ńlá wọ́rọ̀ àìsàn islam bá mi ṣe islam ńlá kí pẹ̀lú ẹni tó bá wù ọ́ jù nínú àwọn ọkùnrin méjì Umar àti Abuja àdébí sàdúrà fún so olóyè tó dé Umar bọ̀rọ̀ sọ́tà islam rẹ̀ kọ́gbà lára bárakà mi dáwà ti bẹ̀rẹ̀ ìsọ̀lọ́lá àwọn ọ̀sán so nínú múnájú sálàbù ní pé mọ́tàrà bá wà ní gbangba ní kọ̀rọ̀ ní gbangba nìkan sàmà hàdá àkàlọ́ sábà tó mọ̀ fún wa ọ̀nà ọlọ́ọ̀bà mi ṣe àmàlà rẹ̀ ṣé màá fi ọmọ náà máa kọ̀dùn àwọn tó o farabalẹ̀ wo tí mo àwọn nǹkan tí mo kọ lórí ọgbọ́dọ̀ náà mo ní mo pè ó máa kọ̀dùn àwọn tó o náà tí mo pè fọ́ o àwọn nǹkan mo pè lórí ikú ọdún mo kójọ ọlọ́kọ̀dọ̀ orí yìí farabalẹ̀ wo ni mọ́tòkọ̀ kàtí kàfẹ́ à ah, inú wa àmẹ́ ìrúkẹ́ ló dájú pọ̀sọ̀dẹ̀ o farabalẹ̀ tókà látàtúkà tààmúra máa ń kọjú kẹ́rin lè hákì yàtọ̀ wọ́n á jẹ́ kí àníyàn rẹ̀ ada wùdú bìlẹ̀ ìkìlá òjò bọ́ wọ́n jẹ́ káàdì rẹ̀ dà ní bó ṣe tún kà tó ń tún wò yẹn máa ń kọjú kẹ́rin lè hákì sẹ́pẹ́ yìí tó wọ́ tó wà lọ́kàn ní pé òdodo tó wà ń bì mo fẹ́ mú jáde mo fẹ́ tẹ̀lé tó wà ń bì mo fẹ́ rí mọ̀lẹ́ tó wà ń bì mo fẹ́ rí mọ̀lẹ́ tó wà ń bì àìdá òjò bìlẹ̀ ìkìlá ilé ìjà máa rí pé ìjọ́ra ẹ̀yà òun náà ní kí àníyàn kan dà ẹ̀wọ̀n kọ́ dí màṣẹ́ ọ wá ìṣàgbọ́ sí bíi àwọn àkídà ẹgbẹ̀ pẹ̀sìpẹ̀sì rẹ̀ alẹ́ sọ́lú nùkírù bí an lọ́wọ́ aláàrọ̀ bàbá ìrò wọ́n tẹ̀ bọ́ sí àkídà méjèèjì àwọn kọ́sílẹ̀ gbèsè kalmọ̀kọ́ jù lọ sóyé ẹlẹ́kẹ̀tọ́ abọ́ sí àkídà ó ní nùkírù bí an lọ́wọ́ aláàrọ̀ bàbá ìrò ó ní ọ̀tá mẹ́ma ó ní àti àfírí rẹ̀ nùkírù alìkírọ̀ إقرار قدر شيخنا جزاك الله خيرا يبقى الإقرار يبقى القارورة لا القارورة الإقرار ولا لا ولا بعض قدرة الإقرار هتبقى القارورة اللي يبقى يبقى ها هو على المنهي yìí إذا دي قاقل òkè وكي ṣe إذا bọ̀kálùkálù بقال ìgbòdì kí ní gbòdì àkó wà lómi nínú báyìí ìṣẹ́lá bá tó kàn rú rẹ̀ rifqan àdúgbò ọ̀sánlá ó fi àwọn obìnrin ó fi wọ́n jọ ìgò tó lómi nínú ìyẹn bàrá tó tó ti wọnú ìwà ẹ̀sùn bí wà bí rifqan àmọ́ ọkọ̀ náà ló wá gbàjọ làwọn obìnrin gbàjọ ìgò tó lómi nínú ẹgbẹ́ tó wà àwọn káwọn ìyàwó náà tó kálukú máa sọ pé bóòdù obìnrin ti dán ìgò tó lómi nínú kò sí ní tó kálukú lè rí sọ ẹlẹ́bìnrin ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ pé obìnrin náà nígbà míì wọ́n lè lóyún sínú òkun bẹ́ẹ̀ dàbí ẹ̀dá o tó bá fi ìyàtọ̀ bá ti kíní ìta bá ti omi yóò ṣe kíní o tó bá yá kí ló ṣẹlẹ̀ sí wọn yóò bímọ ẹ̀ ọjọ́ lábàrá kan nítorí yóò lò lò lò nítorí òun ò ní pé obìnrin bó ṣe rí náà ní ẹ̀dá tó lọ dá wọn gbogbo nǹkan ara wọn bí omi tó wà ní bọ́sùn tó bá eré bọ́ yóò ṣe kíní yóò pọ̀ tó bá fọ́kọ́ ṣé obìnrin jẹ́ nǹkan ẹlẹ́gbẹ́ àwọn kan bẹ́ẹ̀ tó wà ń dá mọ́ wọn lá tí wọ́n bá lọ rè jábọ́ àbí tí wọ́n bá lọ ṣe kàn láti nǹkan lè kú nínú ẹ̀ òun ni nìkárà wọn òun ni jẹ́ ọmọge wọn wọn bẹ àwọn ọmọ tẹ̀sán pé tó bá rìn jù ó lè jẹ́ ọmọge rẹ̀ tó bá ṣe wàhálà jù ó lè ọmọge aláàbùwà òye yóò àwọn tí ọ̀rọ̀ kan pé níbi ìjẹ́lẹ̀gẹ́ rẹ̀ nígbà ó kúrò náà ẹgbẹ́ ìwọ ẹlòmíì yóò kàn máa lo obìnrin ọmọ rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí lẹ́nu dr fadila bí sheikh dr fadil abdullah fahani wọ́n ní ọdún tó wà táwọn kọ́ àwọn ọmọ kúrò yára àwọn ọmọ kọ́ àwọn ṣọ́gbọ́n rẹ̀ mọ̀nyá àwọn ṣùgbọ́n kékeré àwọn ọmọbìnrin kan wá tẹ̀ nínú tó kọ́ àwọn kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ èyí bùkátà sí kẹ́ farabalẹ̀ kẹ́ pẹ̀lú bá ti máa sàá punishment di skul lè kéwọn yára sí ẹ̀yẹ ọ̀dà ogun ìwà ẹ̀ bá àṣekàgbó yẹ kí o sọ̀rọ̀ ẹ̀lẹ́gbọ́n sí ààrẹ ẹ̀kọ́ rírẹ́ o mọ́ni àjọlọ̀ hàkì ìtọ̀ àdúgbẹ́ wọn àti sálà sọ̀rọ̀ rẹ̀ àtìlámù àlám ẹ̀dọ́ ẹ̀kọ́ ìgbà tó jí lè kí o sọ̀rọ̀ lọ́gbọ́n sí àlá ẹ̀kọ́ rẹ̀ hàní àrẹ wọn kọ́ máa rẹ̀ mọ́ wọn ìgbà tó wọ́n ṣe tẹ ẹnìkan wọn wájú orí súnmọ́ oṣù wọn kọjá lọ ẹ̀rọ àwọn oníṣúná wọn mọ fún ọ ní ìṣàkóso mẹ́rin àgbà sàádà dúkìá àtàlẹ́ àkírọ̀ ó ń bẹ lọ́dọ̀ oníṣúná bó ti sáfún súnà àti òun sáfún orí ìyá àtàkì àmì ẹni wọn kọjá lọ wáyé bí kìíní yẹn ah! àwọn ọmọ ojú kìkì àwọn ọmọ ìgbìmọ̀ àwọn ọmọ tó ń kọ́ mọ́ ẹ lálẹ́ wọn pé ìgbẹ́ bẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ọmọ yìí ni ìgbà ní kẹbà lè kẹbà lè sọ bí ìwò tó náà kẹtẹ rẹ kẹbà ní sáà náà kẹbà ní mójúkò fún ọkẹ nítorí tó jẹ́ pọ̀ jàtà àwọn obìnrin ló tẹ̀ pàtàkì sóòlù pé òun kò pé bá ṣe ń lọ sáà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kí ẹ̀sìnkọ́ máa gbéni wọn ẹgbẹ́ ìmọ̀ àkíní ẹgbẹ́ àmì ó lè fẹ́ já ìbàlẹ̀ ara wọn. Ah, ọ̀hánú káwọn ọmọ ẹ̀dùn nǹkan bá pẹ́ láwọn arúgbó súnmọ́ làwọn àkàkí nìyẹn. Ah, àbá rẹ̀ olórí ayé ẹ̀dà lórí pọ́jù fún kí o pọ̀ wọ́n pé jókòó hardkọ́ ìjókòó wà àti onígbè nítorí tó máa bá rẹ̀ sọ̀rọ̀ látọ̀ ló ọmọbìnrin à ẹlẹ́dọ̀ ni. ẹni mo bá rẹ̀ wípé èmi fọ́ọ̀nù ìwé ìjọba ìkọ̀ òwúrọ̀ rẹ̀ sọ̀rọ̀ tàbí ẹ̀rọ ẹ̀wọ̀n tẹ̀sí tó yín wọn bọ̀ sí ọ̀rọ̀ lè tó máa kọ́ màlá àdó irú ìlọ wa nínú ẹ̀fílẹ̀ yọ. ń bẹ̀rẹ̀ wípé kọ́lùmọ̀ nùkírù mí nàlẹ́ kírọ̀ mí nàlẹ́. ẹ̀rọ tá a sọ bẹ́ẹ̀ ni ta ni ó mọ̀ tá a kọ́ sún kí tẹ́lẹ̀ mẹ́lẹ̀ àfa sọ kí sọ́dọ̀ ìbílẹ̀ tó sọ yóò nà yóò nà obìnrin náà kàkiri náà yóò pọ̀ ní ṣe wọn yóò ṣe ká ó ní kí wàhálà tó máa ní ṣe kọ́ obìnrin lè ṣe kọ́ àtàwọn àdínkù òbí ká fún wa lọ́mọge tó mọ̀ tẹ́wọ́ yẹn náà balabala náà obìnrin náà fúnra ẹ̀ lẹ́kọ̀ọ́ máa ó ti bọ́dọ̀ àkàrà gbá ó bọ́dọ̀ àkàrà gbá gbogbo omi náà lọ ọ̀kà àwọn ìjẹ̀mọ́ náà gbogbo títí tí ò dá à tó fẹ́ fi ṣe àrẹ́pọ̀ ṣùgbọ́n aláṣẹ alẹ́kọ̀ọ́ níta ọlọ́run lọ́kìrù afáàní lọ́kìrù níta ọlọ́run lọ́kìrù fún ẹbí pé tó wà ní omi báyìí láti fi gbọ́ ìgbà àbí olómi ní ẹgbẹ́ ó gbé wà ní òṣèlú bí mo ṣe sẹ́yìn sọ́bọ́ta bí mo ti bá tó jù báyìí tó lè tó lè tó lè kó mẹ́ẹ̀ àbí ti máa ti bí ọ̀rọ̀ àkídà tẹ̀lé mi bí o bá kú lọ báyìí ní tí mo ṣe ní ma ṣe lọ́kìrù bí anna lọ́ra láàrọ̀ bàbá yìí ìtí mo gbé sọ́kẹ̀ ni pé ọlọ́ọ̀bà láàyè kò sí olúwa mí ìtọ́lẹ̀kọ̀ sí fi máa jọ́sìn fún tójú òmìnkan náà lọ

látọ̀rọ̀ ìtẹ̀kọ́rọ̀ àìrò àkídà mi ló kí rò nígbàgbẹ̀rẹ̀ ewu tó fi kọ́rọ̀ bẹ́ẹ̀ bọ́ ọba ló pa mí ilé máa bínú tó máa bínú gbogbo nǹkan mi ẹlẹ́bí ìjọ nìkan rẹ̀ ọya ìyàwó lọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ oníṣẹ́ wọn sọ́tọ́ lórí ó ti kẹlẹ̀ wọ́n ní ẹ̀ sáfẹ́ ilé ìlú àtọ́ àwọn ọmọ ọ̀dà ọdún kan náà wọ́n sáfẹ́ lọ́wọ́ ìwọ́n tí wọ́n sọ fún gẹ̀ọ́ òní òògùn olédè pé ìsọ́dún èmi ẹni oṣù kò dúró títí wọ́n èyí sábúlẹ̀ títí yóò àkídà rẹ̀ tó wà dé nùkírù bí a nà lọ́ha náà kìí ṣe eré kìí ṣe mo sọ lélẹ̀ kìí ṣe àwà ó tún kò sọ́kẹ̀ mi mo ti pa mẹ́bẹ̀ ìjọ yọkù bí a nǹkan yẹ ló fẹ́ mẹ́rin nìkan jẹ́ ó ní ìlàhùn alàrùsìlà àbí ìrìn mọ̀mọ́dì nílẹ̀ yìí ìlàhùn ọlọ́run tó ń sọ olú aláàyè alàlà àrùsì àríyìn ọba tó jẹ́ kó gún wà sórí àràràṣẹ́ tó tóbi ni dol àrùsì majid mumajjan dol àrùsì majid àrùsì mumajjan alàlà àrùsì mumajjan rúgbọ́n ọlọ́run bá fi wípé dol àrùsì majid dol àrùsì majid bí kẹ́tọ̀ ìdá ibi ayà yẹn so majid yẹn máa lọ fún kí ni alhamdulilayi فقد قول عيبه ذو العرش المجيد يا وعدك ذو المجيد ينجى فأخذها ذو بايتو عرصة والله عالم والمشهور ذو العرش المجيد صلى الله عليه وسلم العرش يقول عرش دوتو بيتو جاكو عرش يعني أن العرش يقول إله على العرش الممجد ها صدام أعطى جميع هذه الأشياء اللي أولي àrí ìtìbáṣù gbogbo rẹ̀ tàwọ̀ṣídù mẹ́ ìrẹ́mọ́lẹ̀ tàwọ̀ṣídù sí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kílẹ̀ rí ìdẹ̀ sọ́rẹ́ kílẹ̀ rí ìdẹ̀ sọ́rẹ́ ẹ̀yìn lẹ́sọ̀ọ́dún ìdẹ̀ sílẹ̀ rí wa kílẹ̀ rí ìdẹ̀ sọ pé báyìí lè bẹ́ta tó wà هذا طريق الشيخ عبد السلام رحمه الله بتتابع ولا بتتابع tọ́mẹ́ àwọn nígbà tó kìdí èdè látàrí bàtà tí wo gbágbó àwo gbogbo àwọ̀ àwo nínú gbogbo ọ̀rọ̀ ọlọ́run àti nàìjíríà gbà látàrí bàtà ní ìjọba ètò ìrìnsì. tọ́kẹ́ ìfẹ́ àwọn ah tẹ́ bá ti mú àdìsí kan tó sọ fún wa pé àmọ́ àwòtò àdìsí aláàtà gbogbo bí àwọn olóyè àfẹ́ àṣọfẹ́ ara àṣọfẹ́ ara ó ti yẹnu sí. bàbá àwọn gbọ́dọ̀ tá tọ́pù náà ni olúwa abẹ́kọ́ àbíyẹ̀mẹ̀ yẹn bákan náà kọ́lù ìlàhùn ìlàhùn inú tàbí wo nìyẹn olùhíyà yàrí láàmà àbúdà láàmà àbúdà bí hákí bẹ́ẹ̀ kò sẹ́ni alẹ́ mọ́jọ́ tó bù lódò tó ju aláàrọ̀ alàlà àrùsì àdìm ilé nǹkan àṣùgbọ́n wa sífàs sífàs ọlọ́run ní pé arahman alàlà àrùsì kaifa istiwa àìbèrè alistiwa ma'lum wal iman bihi wajib wal kayfiya wasu'alu anha àádà kọ́lọ́kọ̀ bá sọmọ́ àwọn ọ̀tẹ́lá ogun wà sọ́rọ̀ láwọn ṣùlọ tọ́ bóò ló ṣe búwà àìbéèrè ṣùgbọ́n àádà kọ́lọ́kọ̀ bá búwà ṣùgbọ́n tó ti yé ní ṣe so lọ́jọ́ pé àwọn àwọn mí tọ́wọ̀ ìwọ́n sọ pé àwọn alùsùn náà mọ̀lẹ̀ wọ́n tẹ̀kù yìí náà àwọn alùsùn náà jẹba nufawit kìlìkà ìfìyà nufawit okay ibi táwọn àti fọ́sọ pé tọ̀ àdá ti di pé báwo náà ah, àwọn òbáyé sọ báwo ọlọ́run ní òǹgùn wà ogun àná àwọn àgbà àti àgbà fún àti bá gbẹ̀bọ́ àá ní ṣe tẹ̀fúrìdù níbi ìsìbáàtò rẹ̀ bọ́ a ti kí ni tẹ̀fúrìdù níbi kí ló kìlìkì sí ilẹ̀ aláwọ̀ wà ní ṣé kàní mo sọ ẹ náà tó níbi ilé orin yìí a rí ìsìbáàtò àníwá tàwáhídì mẹ́tẹ̀ẹ̀ta a rí mẹ́ẹ̀ wípé àdẹ̀tò bí ń bẹ̀rẹ̀ pé tàwọn yìí dàbí àkídà kìí ṣèkẹ́tẹ́ ẹ̀ máa mú báyà àbí nàìjíríà sì mẹ̀rí àbùdùlá àlàkàr yọkàrà mú báyà lọ́wọ́ tó lọ́wọ́ báyà fíyàn rẹ̀ ẹ̀wọ̀n bá lè jábọ̀ lọ́wọ́ wọn ní ìdúlá ìdúlá ìdúlá ìdúlá bá tẹ̀lé lọ. àkídà òṣèlú wa mọ̀kìrù àlẹ́kàr tó di yẹn ti àkídà wa lọ́kẹ́ ìfẹ̀lẹ́ tó ń sára ti jìgà kílọ̀ ah lọ́wọ́ àyè mọ́ ti fìtì báyìí ṣẹ̀dùn wọn láì kò dọ̀bálẹ̀ àkọlé dọ̀bálẹ̀ tó pé ìtọ́jú ọlọ́kẹ̀rẹ̀ tó ti ṣe wọ́n ti dà á sísà yẹn ìjọ nìkan rẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ lu wọ́n fẹ́ mara ṣe pé àbúkọ́ sí nǹkan bìí kọ̀ọ̀rọ̀ òun ó lè lọ sunkún wọ́n ní àbúkọ́ oúnjẹ fọ́tò kù mí àbúkọ́ kó lẹ́bùkún nìkan kó ṣe dúró náà nìkan àbẹ́ bẹ́ẹ̀ dáadọ́ ojú òdi ẹ̀ sí kíkà gbogbo tí wọ́n ń sọ wọn ò rí ìyún mẹ́ lórí yàtídà rẹ̀ tó ṣe tó bá di ó ṣe pé ó fẹ́ lọ ẹgbẹ́ tó ọdún tó ọdún rẹ̀ mọ́jọ́ bá mí kò bàjẹ́ kẹ̀kẹ́ ó fi rẹ̀ so bó ṣe ẹ kárí níbi àkídà wa nìyẹn. ونشهد أن يخصصه بالحب ظلا ونشهد أن الله معبودنا الذي قلنا ترجى ما يتولوه معه الشهادة ويتوسي الرؤيا فمن شهد منكم شهر فليصم wọ́n lè bá fojú ara rẹ̀ abẹ́ẹ̀kọ́ wọ́n rí ẹ̀rí nǹkan mọ́ lọ́nà wọn ṣẹ́yìn lẹ́mí kò ṣáà ẹni tó bá rí àbí wọ́n sọ fún tó náà sì gbà pé wọ́n rí lóòótọ́ kó bá rẹ̀ so Allah subhanahu wa ta'ala tó rọrọ àárí àrí but wọ́n sọ bá bọ́lọ̀ wà á fi dáwọn nǹkan tó fi àwọn kọ́lọ̀ ọ̀sẹ̀ kíjọ bọ́lọ̀ bàbá nashhad wáde alásùnmọ̀ fárọ̀kọ̀ láàrín nashhad bá lọ́wọ́ ma'budu á jẹ́ ìtajẹ́ ìpọ̀ lọ́wọ́ bá Allah tó dẹ̀ ma'budu lọ́wọ́ lẹ́bà tá mọ̀ jọ́sẹ̀ fún alẹ́bí tó jẹ́ pé nùkọ́sìsì ó bí lọ́bẹ̀ zullan wa nufrido tó jẹ́ pé ọba yìí kíláàsì àdáyẹrí rẹ̀ pẹ̀lú ìdífẹ̀ ìdágbà rẹ̀ yìí nùkọ́sìsì ó bí lọ́bẹ̀ al-mahabba ká nífẹ̀ẹ́ ẹ̀dàkùn sí ọkọ̀ òkú nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tẹ́bà ti dárí sọ́pù afá àmọ́ni ìjọba ẹ̀kẹ́ àbẹ́ ìjọba ẹ̀kẹ́ bàbá wọn lọ kọ́sísò bìlìfọ́bì ọwá ní dúnlán gbogbo ẹ̀ tá a bá ti nífẹ̀ẹ́ títà dánúnù bá ti wá wọbẹ̀ fún wa òṣìṣẹ́ kù Muhammad أبدا الناس من يتخذ من دون الله أندادا يحبونهم حب الله ẹ̀rọ àti ìwà yẹn nífẹ̀ẹ́ àwọn òmìn tí ó nífẹ̀ẹ́ ọkọ mi tí ó nífẹ̀ẹ́ apá mi tí ó nífẹ̀ẹ́ ọmọ kí omi ọ̀rẹ́ mi wá ń kọ́ mi ò kò lè nífẹ̀ẹ́ o. ṣùgbọ́n tí ìfẹ́ yẹn bá ti lọ lóògùn lò mí tó ti lọ ní ìtàgásùn òkú ọtí yẹ padà rẹ dábòlì àpárí gbogbo jẹ́ kó o ti gbà pé à ìbọ̀dọ̀ sẹ́wọ̀n à kódà kan ní kí من الناس من يتخذ من دون الله عدانا الله من دون قوتهم يأمور أمور الله يحبونهم ولو عصروا بدلت يحبونهم كحب الله وما النساء ويا irú ìfẹ́tọ́ yẹ kí wọ́n ní sọ́nà ìfẹ́ tí ò sí yẹ̀ ń wò yẹ̀lọ́wọ́ èrò fẹ́ kẹ́ ní sọ́nà ìlú wà ní sáwọn kẹrẹ lọ́ṣùgbọ́n náà ìfẹ́ tí ò sí yẹ̀lọ́wọ́ ẹ̀wò ìfẹ́ tí ò lódi wọ̀ ìfẹ́ tí ò jẹ́ gbàlà tẹ̀kẹ́ fọ́lọ́ ìfẹ́ tàbí lùtẹ̀kẹ́ fọ́lọ́ ọba ìwọ̀n fà ọ̀sẹ̀ sọ̀rọ̀ pé nùkọ̀sísù ọlọ́ọ̀bá ìyàwó máa ṣe ní àṣọ ládàyẹrí bílẹ̀ fọ́bì pẹ̀lú ìfẹ́ tiwa zúlàn nífẹ̀ẹ́ sọ́jọ́ pé àtúntẹ̀lú àtúntún gbòlẹ̀ fún báyìí nífẹ̀ẹ́ ìyẹpẹ̀rẹ̀ ara níwájú rẹ̀ wà ní òfurufú ayé ní òfurufú wọn òbí dáa ọlọ́ọ̀bá yìí kàlá àṣọ ní àṣọ níbi irú ìfẹ́ yẹn. àwọn onímọ̀ rahmanullah ẹ̀kọ́ ṣe kó náà wọ́n al-ibada nípa ìjọsìn oníkàmẹ́lù lè hubbi wà zúl subhanahu kàmáàlù bàdá kàmáàlù lùhùbì wà gúnlẹ̀ wà sọ̀rọ̀ tí ó bá ti lọ papọ̀ mọ́ síbi ara fún ẹ̀dá kan olùdókòwò èèyàn nífẹ̀ẹ́ pé lágbájá mo nífẹ̀ẹ́ hundred percent kọ́dà mo fi yẹpẹrẹ ara rẹ fún hundred percent kọ́dà mo bẹ̀rù ẹ̀ hundred percent ó ti di bàrà. sọ́lọ́ lọ́gbẹ́ nọ̀kọ́tù tó lè hó gbé dúnlẹ̀ ọlọ́run bá nìkan láàpù nínú ìfẹ́ náà yẹn tó yẹ pé yóò jẹ ìfẹ́ ìbáadà màmú bàbá sọ pé ábọ̀bọ̀ ìfẹ́ láti kọ́ lùmọ́ ẹ̀rọ mahabba ìjọsìn tó tó bù táà ń ṣe pẹ̀lú ọkọ wa òun náà ni ìfẹ́ ìgbà pé bàbá nífẹ̀ẹ́ ara wa náà ìjọsìn lè fẹ́ jẹ́ mo nífẹ̀ẹ́ sáwọ àbọ̀ àìmọ̀ mo nífẹ̀ẹ́ kọ́ṣọ̀ káàmì mo nífẹ̀ẹ́ dára mo nífẹ̀ẹ́ ìbáadà bá a ṣe nífẹ̀ẹ́ ara wa ìbáadà ọ̀rọ̀ jùlọ sàhábà ìlànà لا ريت بيرا طبعا ظلهم الله وظل يظل ظل لا ظل يا رب لا هو جوا هذا ظل الله ما نحن نعرف كل مجد هذا مجد واللي في عالم ترى الله سوت ما نف يدي فاقوا يا ولا يوسف برا لا نتري تلوس يدي يدي فيا ويا يدي كوا ليا يدي كوا فيا نتري الله سبحانه وتعالى تقول فيا جت تابع عشان لماذا يوقف العز وجل سوي جبا يقول فتى يدي فاقوا يا كل لني التلاتة في إن شاء الله سبحانه وتعالى ولا بقى تيا أنا أنا بتحب في الله lórí tọ́lọ́kọ̀ fi lè bàtà bá túká kọ́dà ọ́sọ́rọ̀ pààlù bàtà bá túká lọ́tún tọ́lọ́kọ̀ gbẹ́kí ni ó pàtàkì túká pé ilé ló wọ́n sì láàmù mọ́ ilé wà fún bá ṣe وآله وصحبه أجمعين وبارك الله فينا وفيكم وجزاكم الله خيرا من الحسن بدكم بأخيكم والسلام عليكم ورحمة الله وبركاته.